tí ìṣòro yẹn ó fi tán àbí tí ó fi lọ ọ̀sẹ̀ tó lè gbà wá màláìka ò lè gbà wá àlìjáná ò lè gbà wá àwọn anábì ọlọ́run ò lè gbà wá àwọn ṣéwù ṣéwù wòlíì wọn ò lè gbà wá ìyá àjẹ́ ò lè gbà wá àwọn ayé ò lè gbà wá àwọn arúmọlẹ̀ ò lè gbà wá àwọn èṣù ò lè gbà wá. ẹni tí gbà yàn ẹnìkan náà ó dà lọ́lọ́run. nítorí gbogbo àwọn tí mo kà kalẹ̀ ipátá gbogbo wọn náà ń ba búbú fọlọ́nù gbogbo wọn náà ń bẹ lábẹ́ kọ̀ǹtúrò ọlọ́nù ẹ mọ gbogbo táwọn yẹn bá fọkàn sí pé yọgbà òun dábà padà wo gan òun ẹ̀rí pé òun gan ò lè gbá rẹ̀ ẹni tí máa ń gbà yẹn lẹ̀ òun náà lọ́lọ́run bá wa. a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá àti gbogbo àwa tá a jẹ́ àáfàá nílẹ̀ Yorùbá. àti gbogbo àwa tá ń ọmọ nílẹ̀ yorùbá gbogbo àwa tá ń jẹ́ mùsùlùmí lọ́kùnrin àti ipe ìṣòro wà ìṣòro ọwà ẹni bá dé òsì ṣòro ìparọ́ sẹwárà àbáyọ nínú ìṣòro yẹn ọ̀nà kan náà wọn pè ládùúrà òun náà ni àtọ̀dọ́rọ̀ bìlẹ̀ ìfitẹ́kọ́rí ìlẹ̀lẹ̀ khalik kábà búbú fọlọ́ káwá máa rábàbà ká máa bẹ́ẹ̀ ká máa sọ fún pé àwọn ò ní òun ló ní àwọn ò lè ṣe é òun ló lè ṣe é àwọn ò lágbára òun nìkan lágbára ètò wọn pè ládùúgbò àgbẹ̀ gbogbo ẹni tí ọba ti sàdúrà kí ni ọba ṣe jàmá nílẹ̀ yorùbá yóò máa ṣoògùn ara ń tí a fẹ́ parẹ́ nílẹ̀ yorùbá òun náà ni pé gbogbo ń tá a bá fi ń ṣoògùn tá a sì gbà pé níta ń fẹ́ á rí lọ́dọ̀ rẹ̀ irọ́ là ń pa kò sí lọ́wọ́ ẹ̀ torí ọlọ́run ti làámọ̀lẹ́ náà lọ Kùránì nínú àyà tó kéré à ipe gbogbo lílọ bíbọ̀ ọlẹ́ ayé kọ̀ntúrò rẹ̀ ọ̀hún nìkan lọ́wọ́ bẹ́ẹ̀ máa ń lè sóògùn èèyàn fẹ́ kí oògùn yẹn kọ̀ntúrò kankan ni bẹ́ẹ̀ kọ́ sọ ẹkún dẹ̀rín àbí kọ́ sọ àìbímọdé ọlọ́mọ àbí kọ́ sọ olùsìdólówó àbí kọ́ sọ ẹni tí àwọn ọ̀tá lé káàkiri kó lè borí ọ̀tá kò sí ẹnì kankan nínú tọ́lọ́ǹda tó lè ṣe lẹ́yìn àlá ọlọ́run ní ìnáma àmọ̀rùhù ìdá àrọ́dà ṣe àti ọlọ́run ọba ní ọba Allah àṣẹ rẹ̀ nìkan òun ní máa ń darí gbogbo ayé yìí nítorí ní ó máa ṣẹlẹ̀ ní ó máa ṣẹlẹ̀ nítorí ní ó máa ṣẹlẹ̀ kò sẹ́ni tó ní ó ṣẹlẹ̀ innama amruhu idha arada shay'an tọ́ba tó wá fẹ́ ṣe nǹkan fẹ́ nìkan nínú gbogbo tó dá fàyíǹdàmọ̀ yaqulu lahu kun fayakun kun fayakun nìkan ni ó sọ òun nìkan náà ló sì sọ tọ́ba ní kun fayakun lágbájá ọ̀yà kun mọ́t ọ̀yà kú àdégbò àtẹwé àtẹmọláyíkà àtàjẹ àtọsó àtisẹwò àti wòlíì àtànọ́sì àti gbogbo tọ́lọ̀ ń dápátá wọn ò lè gbà á lẹ́kọ̀ọ́ mọ́kù tọ́lọ̀ bá ní máa bẹ gbogbo tọ́lọ̀ ń dápátá ò lè pa tọ́lọ̀ bá ní máa ní kọ̀sẹ́ni tó lè gbà lọ́wọ́ ẹ̀ tọ́lọ̀ bá gbà lọ́wọ́ kọ̀sẹ́ni tó lè fún un ẹni náà bá gbowó lọ́wọ́ rẹ̀ délé lè muslim ṣé ń tọ́lọ́wọ́ bá alágbà lọ́wọ́ rẹ ìgbélé fún <laughs> ìsìláàmù wọ́nranwọ́nran láti ilẹ̀ yorùbá ìsìláàmù wọ́nranwọ́nran àwọn fìdí ẹ̀ múlẹ̀ yìí pé ẹ̀kọ́ ọ̀kọ́la ewé lọ́kọ́la sílá kò sí agbára kankan tó lè chẹ́ǹjì kankan àti pẹ̀lú yọ̀ǹda ọlọ́ lẹ́yìn tí ń sọ yìí máa àbí kọ́ máa ẹ rí àfáà tí olówó yọlọ òun fẹ́ sọ àwọn kan dolówó òun ló sì ní ẹ rí bàbá adáfá bàbá olúmọlẹ̀ bàbá olóògùn yọlọ òun fẹ́ sọ yàn dolówó òun ló sì ní bọ́bá ní kò ní ìdòkó nugbó gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ èyí máa ká àyà fún wọn sí yìí sì máa tu fún wa àwọn náà ní ṣòro kẹ́nìkan ní oṣù ṣòro ṣe ń parọ́ kí lè wá ní àbáyọ wọn lọlé onífá wọn lọlé aláwo wọn lọlé yẹ̀wò wọn ẹ̀dá kan gbogbo àwọn gbà pálágbára kan ṣe wà lérí ilẹ̀ táwọn lè sátọ̀ àfi káwọn lọ lè bọ́ lọ́wọ́ bá Adam ọlọ́wọ́ o ọ̀sẹ̀ ọlọ́ níbo ti jẹ́ wàhálà ti dé àdégbàdá àbámọ́ kó wàhálà ti ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá ní látàkàràbà àdéhé ṣẹjára ọlọ́wọ́ bá ní má má jẹ́ kì í má súnmọ́ o pàtàkùn náà mídà zọ́ àlìmí ọ padà wá di alábòsí ọ di alábòsí pàtàkùn náà mídà àlìmí ọlọ́wọ́ ní tó o bá ti jẹ́ ọ̀ ṣàbòsí fún rẹ̀ ó sì jẹ́ lóòótọ́ ó ní wàhálà bá dé nígbà wàhálà dé ọmọ ọ̀pọ̀lọ́run ti bínú sọ ọmọ pé kí wọn náà ṣẹ lọ́hùn nítorí ọ̀nà ọmọ ṣe tọ́ba ṣe sọ pé wàhálà nílé tọ́ba ilé ṣe tọ́ba ọ̀nà ọmọ ṣe wàhálà ni ó tẹ̀lé níjọ́ tọ́ba ti ṣe báyìí kọ́ ọmọdé ti wàhálà tọ́ba fẹ́ kí wàhálà wọn ṣẹlẹ̀ mọ́ ọwọ́ àṣàdúrà bàbá àṣàdúrà ọlọ́run wa pé ọ̀dà èsì bínú sí ọmọ nígbà tí sàdúà àárín ilé ìlara dábì ádámà alayhi salatu wassalam ọlọ́run bá ní o ti wá débẹ̀ àwáwà àti ádám wọn wá ní kọ́lá àwọn méjì kọ́lá èdè kọ́lá mọ́ kọ́lá àwọn méjèèjì wọ́n wá ní lọ bàdà ìwọ́lọ́wọ́n bá wọ́n lámúná àfúsàdà a ti ṣàbòsí fúnra wa wọ́n yìí lamu takfiri lánàá fèrèjì wa o tọ́ọ̀bà fèrèjì wa wàtàrà hamza kẹwàá o tọ́ọ̀bà ilé kẹwàá lánàá kò nánà min al-khasirin òfò láṣẹ. Allahu akbar wọ́n sẹ ọlọ́run pé kí ni wọ́n fi jẹ́ ẹ̀fẹ́ sọ́lọ́run àdúrà ọlọ́mọ ní fatalakọ ádámù min rabbihi kalimatin fataba alayhi anabi ádám ọlọ́run náà lọ kọ́ ní àwọn ntí sọ yẹn ipe sọ báyìí ó sì sọ fataba alayhi ọlọ́run sì fèrè jì kí ló ṣe tọ́lá fi yọ kó inú sọ̀rọ̀ àdúrà tí wọn bá ti já sí kí ló dòdò sí kí wọn aládòdò kọsàdúrà anabi ádám ọ̀ràn ẹnìkan sọ́lọ́run o. wípé àwọn kan ẹ̀dákẹ́ bá ń sọ fọlọ́hún ó lọ sórí ti ní ó lè bọ́ ọwọ́ forí ọ̀dọ́ ọlọ́wọ́ bá rẹ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ànábì lówó fún alayhi salatu wassalam táàfin bá pàtàkì àdúrà ọlọ́ni wọ̀ náà hà ọlọ́ni ànábì lówó ṣé ẹ̀ka tá rẹ̀ ni ibi náà dá mi kọ́bù òun náà ti pè wá pè wá nígbà tí sòrò dé fastajabna lahu àṣìdá lóhùn fanajjaynahu wa ahla àlà kúrò wàhálà a sì là àwọn fámìlì ẹ̀ náà mílẹ̀ lè kárí bìlà àrè nínú wàhálà tó tóbi ọlọ́run là là kọ́lọ́run tó là kí ni ló ṣe kí ló ṣe ọbẹ̀ alikari òun náà ni wàhálà ọlọ́mọdé wọn dáná sí wa lọ́rùn ọlọ́mọdé wọn náà dáná sí wa lọ́rùn tí wàhálà bá ń di alọ́ pé ah, ọmọ ya ọ̀rẹ́ ti wọ wàhálà alikaribul azim anabi nuhu náà wọ wàhálà kílẹ̀ ní tọ́kàn fi ọkọ̀ ní wàhálà náà àdúrà nígbà àwọn ọjọ́ rẹ̀ sọ́lá àwọn ọgbà fún ọlọ́wọ́n bá ní lọ́lẹ̀ kan kọjú omi mo fẹ́ payé rẹ̀ tọ́lá àwọn èèyàn ń ṣe bọ̀rìṣà wọ́n ń ṣe nǹkan mí yàtọ̀ sí mi ọlọ́run mo fẹ́ payé rẹ̀ àmọ́ ìní pàwọ́ rẹ̀ àtàwọn tó bá ní tàwídì wọ́n wá dó lérí ọkọ̀ ojú omi òjò dé wọ́n ń lọ àlùkùránì ní oyé wáyé pé omi ń kọjá táwọn fi jí wá ọkọ̀ ojú omi ọkọjá bẹ́ẹ̀ odò tọ́lọ́rọ̀ tọ́lọ́rọ̀ tó pa gbogbo ayé rẹ̀ nítorí ìbínú pé wọ́n bọ̀ ìsà òsàyè làwọn ń bọ̀ láàfin síbi tọ́ntọ́n mísìn àwọn ni wọ́n fẹ́ sẹ́yọ̀ inú rẹ̀ sì ń dùn ẹ̀rọ pé orí ibú ni wọ́n pè bẹ́ẹ̀ ni wọ́n lè fẹ́ sọ orí ibú nítorí bẹ́ẹ̀ ẹ̀yọ́ lọ́dà èkó omi tó ń sàn lẹ́kọ̀ọ́ sí ẹ̀yọ́ lọ́dà ẹ wá sórí ibùdó ayọ̀yọ̀ ẹ tó wá láti lè bó ẹ wá láti lè bó ẹ wá sọ fọlọ́n pé kí wọ́n fẹ́ ṣe ló tó dasọ aṣọ ẹ̀yọ́ ọlọ́ni omi máa rọ̀ lókè fásitàkàlùmá alá amúrí kọ̀dìkọ̀dì ìwọ́lẹ̀ náà wọ́n náà máa sunmi omi méjì wá pàdé ọlọ́ni mo fẹ́ mẹ́ni tí ń dọ́lọ́ nù yín anábì nù nígbà wá rí i pé ee eh, bó o láṣẹ báyìí omi ló dé yìí ọkọ̀ ojú omi ní òtó nǹkan yìí ọlọ́run bá ní wọ́kúrò ọlọ́run ní pàtàkì masadura sọ pé rọ́bì anzili ní mọ́nsálà mubaraka wà á tàkàrù ní mùsùlùmí ọlọ́run bá mi ò mẹ́sà sọ mí kalẹ̀ sébùtì ayọ̀ èbútí alálùbáríkà torí kò sẹ́ni kan tó lè làwọn omi yìí àfiwọ́ ọlọ́ọ̀nìkan nígbà wàhálà dé tàrà nábì náà wò pé ó di mélòó tí mo kà ń sèjà wọn ó di méjì anabi ẹlẹ́kẹta anabi wa Ibrahim aleyhi salatu wa salam fún pé kí wàhálà bá ọmọ bá bá ń ọmọ ẹ ọwọ́ wa fún wàhálà èmi ò tún dé nígbà míì tí ọlọ́run bá ń fún tó bá díẹ̀ rẹ̀ lẹ́yìn bá tó lọ tí ìyàwó rẹ̀ gbé ó ti tún ó yíwọ̀ tó mú kan ní ọmọ rẹ̀ tó nà mọ́ àbí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àbúrò rẹ̀ tímọ́tímọ́ bá a ṣe jòkó lẹ̀ yìí inú wa ń dùn lẹ́gbẹ̀ẹ́ kan inú wa ń bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan kò sí onítọ̀ òun wẹ̀ ọlọ́fẹ́ iná máa lọ ó ṣeré ìsọ̀ tọrọ yín ọ̀ṣọ́ àti yusuf méjèèjì lẹ́ẹ̀ máa fi yíra wọn tẹ́lẹ̀ jáde láyé ọwọ́ tó wá olùbí tiẹ̀ ó ní fa iná máa àlà òsìrí yusra oníbẹ̀ bá gbọ́ ọmọdé kọ́kọ́ sọ tẹ́lẹ̀ àní òsùrù ìyọnu àti yusra àti dẹkùn méjì lẹ́wọ̀n fi pààrọ̀ ara wọn lẹ́wọ̀n fi pààrọ̀ ara wọn tí dẹkùn bá ti dé kílókùtà wọn lè jí tàbá ní tara ẹ bàbá tó náwó yáyà láyàlá kọ́kọ́ ọba kọ̀ọ̀kan bọ́ọ̀lù ó mú lọ́kàn ọkọ̀ ọba kọ̀ọ̀kan báyìí ó sì mú pákó jáde èyí tó bá lo tẹ̀sùbá yóò mú tẹ̀sùbá jáde ẹ̀ eh. àbíkó mú citadel nìkan jáde citadel lọ́wọ́ gba citadel ò sẹ́ra pọ̀ mọ́ bí o sani <laughs> wọn tajà fún ọwọ́ ọ̀dà ẹ̀wọ̀n wọ̀rí ìpadà bọ̀ mo lè kó bẹ́lá kò mí ibi wọn lọ máa ń gbàgbé séjì sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sẹ̀ wa alẹ́ mi fọwọ́ ayé wa alẹ́ sọ́lá tó wà sálá nígbà tí. yawa hmm. wa sára ìyá wa sára tó kò tètè rọ́mọ bí wa sára wa anabi ibrahim wa bima níbo bímọ dá owó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì bàbá ní ìyàwó méjì ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin ó oníyàwó kan kọ́ yóò wọ́n kún un ẹ̀hẹ̀ àdúrà náà láti ọmọ àṣẹ kò sẹ́nìkan tí ò sínú problem oníyàwó kan ti mọ problem táwọn nẹ́ẹ̀sì àbí àbọ̀mà ọmọ mẹ́wàá tẹ́ni ẹ̀hẹ̀ ó ti ma ó ti ma àwọn ọmọ ọmọ ìpè tọ́ adúgbò lọ́dọ̀ ọlọ́run ẹ̀sàjà máa yí ma ẹ̀ẹ́ ẹ̀dá máa fi kápá kan rẹ̀ àbí ẹ̀gbọ́n sí tó sá lọ ó lókè méjì oníyàwó méjì ọyẹ ọ̀nà ọba tẹ̀ yìí onímẹ́ta ọba tẹ̀ yìí onímẹ́ta ọba tẹ̀ yìí nígbà sára bẹ̀rẹ̀ ohun àlẹ́bí àlẹ́bí Ibrahim láti mú ajára jáde tọ́wọ́ ti di pé lọ́mọ ní ẹ̀rọ máa kó wọn pọ̀ sódù kan wọ́n tọ́ lọ́lẹ́yàwó méjì tó kó wọn pọ̀ sódù kan ọba ẹ̀ sọ́lẹ̀ ẹ̀ kò sí mánìyà nìkan tó gbé ètò ìṣeun nínú àwọn obìnrin tí wọ́n sìn kò sí nígbà tí sára bẹ̀rẹ̀ owó àdébì bá wọlé láti mú hájára jáde ọwọ́ mu lọ bí tí káàbà wà lẹ́nu yẹ ẹ̀rín lórí débẹ̀ jẹ̀mọ́ ẹ̀rín làwọn olùrẹ̀ mú <laughs> lórí débẹ̀ ah, ẹ̀rín kọ́ ọ wàláhì ẹ̀rín kọ́ ìgbò débẹ̀ ọwọ́ ni wọ́n ti Ibrahim ọlọ́wọ́ ni ẹ̀gbọ́n Ibrahim sọ pé rọ́bì wọ́ ijal hadal balada amina ìlú tá tẹ̀ yìí ìlú tá wà yìí mọ́sá ìfiwá lọ́kàn balẹ̀ ń bẹ̀ ẹ̀rí mọ́sá ìfiwá lọ́kàn balẹ̀ ń bẹ̀ wọ̀jẹ̀ lóbo ni wọ̀bà níyà àná àbúdà lásùnà èmi àtàwọn ọmọ mi léwà jìnnà sí ìbọ̀rìṣà mọ́jà á ní òṣà kan tá ń bọ̀ àlà àsùnà ìdí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń bọ̀ ní wọ́n pè ní àsùnà wọ́n sì àdúrà kọ́ lọ́wọ́ bá fi ìlú maka lọ́kàn balẹ̀ àdúrà gbọ́ àbájọ gbàjàmá àdúrà ni àdúrà wọn fi ń tẹ̀lú kì í ṣe pé ẹ máa wá sí wọn náà wọn ẹ máa sọ̀rọ̀ ẹ máa ṣe ètùtù ẹni bá ń ṣe ètùtù ọyẹ ọ̀tá ọlọ́run ni torí nítorí kọjá tí a fi ṣètùtù yìí náà tá a bá tó palẹ̀ tán tí náà padà jẹ́ nítorí ọ̀dà ẹ wá bà láàlẹ̀ ẹ wá ní kí adìẹ rànà ẹ àbí eh, òbúkọ dúdú àbí màálù àbọ̀mọ èèyàn gan ẹ̀wọ́n fi ń ṣètùtù ẹ kí ló lè bá tu tuba kó lè bá tuṣẹ́ wàláì kò ní tuba kò ní tuṣẹ́ wàhálà náà lẹ́yìn máa bá yí lẹ́yìn máa kí ló ọ̀dà kí lóò débìbò ayé muṣe ọ̀sàdùà àdúrà láwọn ṣe fún lù ọlọ́run jù lọ́dà àdúrà láwọn ṣe bẹ́ẹ̀ kan wá ní kan wá dáwọ́ àjọbọ lọ́jà mọ́tà lóhùn àwọn sọ fún wọn pé ọjà yìí ọlọ́run lọ́dà ọlọ́run ló sì tú <laughs> òun tó da ọjà ló lè ṣe kíni ló lè tú ọjà òun ti mú kọ́sọ́mà wá ló lè lé kọ́sọ́mà lọ ìdarí ọjà kò sí lọ́wọ́ àjẹ́ kò sí lọ́wọ́ ìkankan ọwọ́ àlá lọ́wọ́ òkè náà ti ń darí ẹ̀ ìkankan ìkankan ò lè yí padà àti pẹ̀lú ìrọ̀dà àlá àlá mi kọ̀ntró òun nìkan ló ní signature lọ́wọ́ tọ́wọ́ ti sáyẹn ó sáyẹn ní ẹjọ́ ìbá sáyẹn kò sí ẹjọ́ sá ìjọba ìmọ̀ nìyẹn tọ́ba tí wọ́n ní mà nísìnyí gbogbo ìjà nǹkan àwọ̀ táwọn èèyàn kó káàkiri ọkà máa rẹ́rìn jẹ nígbà orí ara lẹ́yìn ìjẹjẹ àrọ̀ ìjẹjẹ <laughs> àrọ̀ ọ̀daràn ìjẹjẹ àrọ̀ nígbè bọ̀ òní five hundred thousand lòún ṣe tọ́ba ṣe ten million tọ́lọ̀ ní ọ̀sẹ̀ tọ́lọ̀ ní ọ̀padà ṣe kí ni ní ọ̀padà ṣe ìjà ń pè ní Islam ni ẹ bá gbọ́dọ̀ ní Ibrahim sọ oníkọ́lọ́ àdúrà ló ṣe tí má kàfi dì ló fọkànbalẹ̀ ẹ̀yọ́ alẹ́ ẹ eh, wá kírun wá kírun ọ̀rọ̀ yàtọ̀ ẹlọ́run abirọ́ wọn ọlọ́run ọba tó fi sí maka ìlú wa ọlọ́run fọkànbalẹ̀ sí ọlọ́run lè fi síbẹ̀ eh, ẹ̀kọ́ yóò ní balẹ̀ onígbàtí gbàgbọ́ yín bá dàbí gbàgbọ́ àwọn ará maka ara maka kó kírun àwọn lọlé alájò máa lọ́fẹ́ kejì ò ṣe ṣẹ́jú ò lè ṣe kò sí tí wọ́n fi sọ̀kù jàmá ogun lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ wá lórí ilé báyìí ẹ wọ́n mọ́ sọ̀kà yókù a pẹ̀jà sẹ́yìn lójoojúmọ́ yẹn ìbọ̀dì sàlọ́fà tó láwọn ọmọ aláàtú sọ wípé tẹ́ bá nígbàgbọ́ ni bá ní ó ti di dandan lọ́wọ́ gbogbo nígbàgbọ́ wọn lọ́wọ́ ògùn náà láti dẹ́yìn náà ìbọn wà bàdé nígbà wà ṣe ṣeṣe ọlọ́run ṣe ń tó wù fún ọ kì í sóògùn rẹ ló mú ọ ní o ọlọ́run ló ṣe ń tó wù fún ọ ọwọ́ àlọ́ lè jẹ ìyá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sọ fún pé kí wa wọ́n ní ìsì ń gbọ́ wa lójoojúmọ́ ìwọ nìkan ṣoṣo ìyáàkà ìwọ nìkan ṣoṣo làbùdù lámàṣì wọ́n ìyáàkà ìwọ nìkan ṣoṣo nẹ́sàáyì láwọn wàrà lọ́wọ́ wá rẹ̀ àní wàrà lọ́wọ́ lọ sọ́dọ̀ kí ló mú ọgọ́gọ́ ọdẹ alájò ọmọ kó pírọ́blẹ́mù ni wọ́n mú yẹn lọ́dẹ alájò kí ló mú yẹn sọ̀tọ̀ ẹ̀jẹ̀ mọ́ pírọ́blẹ́mù ni ọlọ́wọ́ ní ẹ̀pẹ̀ anabi ibrahim ó ní imola tó wá fún lọ́mọta ó ní alhamdulilayi lẹ́sí wàhábàlì alàlẹ́ kíbari ismail mo dúpẹ́ o ọba tó ta mìíràn rẹ nígbà arúgbó ẹ̀gbọ́n tó sọ ọba tó ta mìíràn rẹ alàlẹ́ kíbari nígbà arúgbó ó sì ta mìíràn rẹ ismail ìgbà wo ló bí majawa nígbà tẹ́yìn ti tẹ̀ ọlọ́run fi yé pé ẹ̀yìn títí ò dìstọ́ọ̀bù kó ọmọ bóyá lọ́mọ kẹ́yìn ọ tẹ̀sẹ̀ wọ́n lẹ́yìn ti tẹ̀ èyí ò dìstọ́ọ̀bù ọlọ́ọ̀tọ́ wọ́n fẹ́ fún yàn lọ́mọ. ó ní alàlè kíbárì ìtumọ̀ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò bá tó bá ti darúgbó wọn ilé ìbí mama ó lè fi wá arúgbó tó lọ́wọ́ fún mi lọ́mọ tó ń darúgbó tó ń darúgbó ara mi. àwọn ọmọ pé àdúrà lágbára púpọ̀ kí bàbá tẹ́ ń tẹ̀ pa ó sì bímọ. kí ló ṣe tọ́lọ̀ fífi ọlọ́mọ jẹ́ wọn àdúrà ló ṣe ó ní wọ́n ìsàhákà ọlọ́run tó fún mi ní ìsàhákà náà ó ní lẹ́yìn ìgbà tó fún mi ní ìsìmáìlì lẹ́yìn ìgbà tó fún mi ní ìsìmáìlì ó tún wá fún mi ní ìsàhákà alẹ́ kíbarẹ̀ tó ń darúgbó ara mi ìwọ wa ti darúgbó ẹnìkan wá sọ fún ọ pé ah, brọ́dà tọ́wọ́ fẹ́ bímọ o máa bọ̀ wá sọ́dọ̀ pásítọ̀ àwọn tọ́wọ́ fẹ́ bímọ o máa bá sọ̀rọ̀ bàbá kan bẹ lọrin bàbá kan bẹ lógún mọ́sọ. ó ní ìnàrọ̀ bíi ẹ̀gbọ́ adé Ibrahim ọlọ́run ọba mi lásẹ̀ mi odò á ìmọ̀ ń dáhùn àdúrà o ìmọ̀ ń gbọ́ o ìṣì máa ń dáhùn o mo gbà pé ó lè dá mi lóhùn ó sì padà dá mi lóhùn alàlè kíbárì nígbàgbà dé ló tún fún mi ní Ismail àti Sahaka ìgbà tí egun lè dáadáa lọ́hùn fún gbọ̀n àdẹ́pẹ́ àṣẹ máa bímọ òsì lọ́wọ́ dókítọ̀ àṣẹ máa bímọ òsì lọ́wọ́ àbọ̀rúkíà àbọ̀rúkíà mi kò bímọ ọwọ́ ta lọ́wọ́ jama ọwọ́ là àdẹ́pẹ́ àyùbá ẹja tó lọ́dọ̀ àdẹ́pẹ́ àyùbá àárẹ̀ lọ́wọ́ fi dáhùn o àmúdi ojú kan náà náà wá ọdún méjìdínlógún wọn jáde. ọdún kẹni lérí ibùsùn ọdún kejì ọdún kẹta eighteen years arábìnrin kan wá mi láìpẹ́ ó ní mọ́mọ́ ló ah mo ní mo jò sọ kí ló ń ọlọ́run fa fi dán ọkọ rẹ̀ wò ọlọ́run máa mà ó tì í sọ́dọ̀ ara yín náà ni nítorí àwọn fi ní yín níbẹ̀rẹ̀ bí máa ọkùnrin bí máa obìnrin fi wájú báyìí nítorí ògbọ́dọ̀ wá délẹ̀ kọ́ yẹ rí onígbà tó wọn fi wọlé báyìí ọkọ̀ wọn ti yàgbẹ́ sára yannayanna gbogbo nílé ọmọ wa rùn òun sì wà lọ lẹ́ra pampasì àwọn àgbàlagbà náà bá wá jáde ìgbà tó wọn fi dé òun sì wà lọ tó pampasì di rẹ̀ nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́run jama nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́run ọlá ìtàlá tó wọn máa ń sẹ́nu yọ̀bọ̀yọ̀bọ̀ tó ní kí lọ́lọ́run ṣe hey. hey tọ́lá bá ọ jòkólẹ̀ ọ̀hún àmọ̀pọ̀ lọ́rọ̀ ṣe tọ́pọ̀ ọlọ́run ní dẹ́ni kọ̀ọ̀kan jòkólẹ̀ o bá wa ọlọ́run bá ní wá ayúbà ọlọ́run bá ní ṣé ẹran ti ẹran yín létí ni inú àwọn ọdún mọ̀hàn lé ìgbàlà wọn náà ìsìnàdà rọ́bà wo òun náà pe ó ní wọ ará o kò sẹ́ni tó lè sàánú tọ́jà bí wọ́ lọ fásitì àjábọ̀ náà làwọn ọlọ́run nígbà tó pè wá a sì dá lóhùn fákàṣà fún náà má bì gbogbo bí tẹ́ ń nílà àṣekà kó fún wá àtẹ́yìn náà wà á làwọn wà mísìlẹ̀ fún ọmọ àwọn rahma gbogbo tó ti lọ adá padà gbogbo àwọn fámìlì adá gbogbo ọlá rẹ̀ adá padà torí pé nígbà gbogbo àwọn ẹranko tó ní gbogbo wọn tí wọ́n ti tà á tán àárẹ̀ òsì lọ ọlọ́run gbogbo indina látọ̀dọ̀ àwọn ọlọ́run làánú ti wá kọ̀ wá látọ̀dọ̀ kan mí àwọn aláfun lálàáfíà àwọn aláṣẹ dá orí rẹ̀ padà fún wọ́sí kírọ́ ọlọ́run ní tí mo ti fún àyùbá yìí kó máa jẹ́ kó sì máa jẹ́ lílẹ̀ abidi fún gbogbo àwọn ẹlẹ́sìn ọlọ́run táwọn náà padà sáré alaabidi ìyàwó rẹ̀ dé lọ́wọ́ ń bèrè pé aina ayub ń bèrè ayub àlọ́wọ́ ayub ó ní aina ayub ẹlẹ́mìí mi náà ní ayub kọ̀dùsàfà ni ọlọ́run ti sàánú mẹ́tò fún mi lálàáfíà ó ní ayub. ربما ذئب ibu زوجي أيوب lọ́bọ́ tó sáré lọ ta ó ní kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ ìkókò torí ìkókò pọ̀ lásìkò tí wọ́n ìkókò ni yóò gbé kánú ń gbé lọ́nu ó ní kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ ìkókò ló gbé àyùbá lọ́bà ní olókùn wa ó ní kọ́ni ṣàfà ní Allah ó ní wò mí dáadáa ọlọ́run ti dá àwọ̀ mi padà gbogbo mi ti nímìlá nínú ìnira ìkankan òpé mi mọ kò sí ti nímìlá mọ agbára ń bẹ bí àdúrà jẹmọ lóbi jẹ́ pé ẹni máa ń bẹ nínú ìnira ẹni kọ́ máa ní yá alhamar rahimi irhamni ọba tó láàánú ju gbogbo ẹni tí ń ṣàánú lọ wọn ni lágbájá máa ń ṣàánú lágbájá láàánú lágbájá láàánú àwọn tó láàánú pọ̀ àmọ́ kò sẹ́ni tó láàánú ilé ọkọ̀ tí ń jẹ́ ní yára hamar rahimi ọba tó láàánú gbogbo àti sànú lọ ìrìhámú ní àwọn èṣì ni sàánú mi fún mi lálàáfíà èyí ọ̀pọ̀lá dìde kó mi rẹ̀ àdẹ́bíà yóò bá ń sìn ṣé ọkùnrin àwọn ayé fún kótókótó gbádùn ṣé wọ́n ti kan sẹ́gbẹ́ sígbèrè rẹ̀ sálẹ̀bí àyùbá gbọ́dọ̀ kan máa pa ẹ̀yọ́pọ̀ ẹ̀yọ́pọ̀ sọ́dọ̀ à ń sọ̀rọ̀ à ń àlàáfíà ìdákun ayé ayé lè fún ìdákun àlàáfíà rẹ̀ wọ́n lè àwọn èbí àgbà ẹ má bí àgbà kankan ọba àbádọ́ àwọn àgbà lẹ́jà ṣe kíní lẹ́jà bẹ́ẹ̀ ìjọ ọgbẹ̀rún tàwọn yìí nínú ilé láti ìdá nìyẹn nígbà abẹ́rẹ́ ló ń tilẹ̀ Yorùbá nìyẹn táwọn àfa yẹn náà sì mọ̀ pé wàhálà ti dé torí pé táwa ti lọ́ǹṣì kò sẹ́nìkan tí wọ́n sàfẹ́ jẹ fún mọ́ kò sẹ́nìkan kan tí wọ́n máa wọ ẹsẹ̀ lóru pẹ̀lú àtàjọsìn kò sí fipò para pẹ̀lú omi gbóná kó tó wọ ẹsẹ̀ kò sí mọ́ ibi à ń lọ yẹn ibẹ̀ kọ́ náà wà ọ̀dọ̀ ọlọ́ọ̀lọ́ náà wà àwọn tó lọ́ fi àdánwò ògùn tó lọ́ fi kàn wọ́n máa sọ fún yín pé àníṣe kò sí àbáyọ nínú ìṣòro ilé ayé yìí àti kéèyàn tẹ́ǹdì wọ́n tó wá ti já ládùúgbò ni wọ́n wá sọ fún ọ yín pé ọmọ ìyá ọ̀sọ́nà ń bẹ̀ ọ̀dọ̀ ọlọ́run nìkan lọ̀nà wà gbogbo àwọn tí ò gbádùn láàrin wa ọlọ́mọsá bá fún ọ lálàáfíà èyí tẹ́ni kọ̀ọ̀kan náà ń gbé ká ọlọ́mọsá wò wá sàn bẹ̀ anábì Suleiman kọ ọlọ́run dáhùn náà wò ọlọ́run dáhùn ọlọ́run dáhùn pẹ̀lú ọlá <laughs> ọlọ́run dáhùn pẹ̀lú owó ọlọ́run dá o pẹ̀lú ọmọ ọ̀dọ̀ ọlọ́run dá o pẹ̀lú àwọn àlìjànú ọlọ́run rọ àwọn àlìjànú fún ọlọ́run wá fún nílẹ̀ aka yìí ni wọ́n ń gbọ́ èdè tí gbogbo ẹranko kọ̀ọ̀kan sọ yìí sì máa ń fòdùn atẹ́gùn máa ń fòdùn atẹ́gùn kọ̀lá nípa fíṣà kọ̀lá nípa tíkẹ́ẹ̀tì kó tó débi dé lọ ọwọ́ àṣàdùà wọ́n ní gbogbo ọlá tọ́lọ̀ fún yìí àdúrà ló ṣe tọ́lọ̀ fi lè lọ gbogbo tó yẹn tọ́ba fẹ́ kọ́lé ẹni sọ̀tọ̀ tọ́ba fẹ́ kọ́ àwọn ẹnjìníà rẹ̀ àwọn àlìjánu ni ọlọ́rọ̀ wọn ni o kì í ṣe pé òun lọ bẹ àwọn àlìjánu tí wọ́n fi ṣiṣẹ́ fún ọ torí àwọn tí wọ́n ń lọ àlìjánu sí àwọn sọ àlìjánu dọ̀ ọlọ́run wọ́n ń bẹ̀ wọ́n ń pè wọ́n wọ́n ń kì wọ́n wọ́n ń sìn wọ́n ni wọ́n fi ń jíṣẹ́ fáwọn yẹn àwọn tí àlẹ́bí Suleiman ọlọ́run àwọn àlìjánu ọlọ́run lọ́rọ̀ fún Suleiman pé bí o ṣe rọ ọmọ èèyàn ṣẹ́ mọ àwọn àlìjánu náà ṣẹ́ àwọn ni wọ́n wà lọ́bí àpáta ńlá kò ní ìdá máa ké lọ́wọ́ pé àbí afẹ́ máa fọ ọwọ́ náà wọ́n yẹ fún àpáta wọ́n yọ wíńdò wọ́n yọ lẹ́kùn <laughs> wọ́n sì ṣe gbogbo ẹ̀ tí ó mọ́ anábìsẹ̀ máa tọ́ àti parí ẹ̀ o gbogbo alátọ́lọ́ fún anábìsẹ̀ máa bó ṣe pọ̀ tó yìí àdúrà lóbi bìlìkísù gba islam ó lóun bọ̀ wá ìmọ̀ ẹ̀yẹ kan bẹ tí máa ń sòfò fún ẹ̀yẹ onídùúdà ẹ̀yẹ yóò sì lọ yóò sì wá dé alẹ́bùdí jíṣẹ́ yín o yóò mú lẹ́tà lọ ìwọ yà mú lẹ́tà lọ lúbà yìí bí o ṣẹlẹ̀ rí ilé yẹn nídìí pé wọ́n lè sọ sáyé tó wọ́n ti fi bọ́ lẹ́nu ìmú lọ́lú yẹn nìyẹn ó sì mú ẹ̀yẹ́ mú lẹ́tà ó sì fi sígbèrè Bilkis innahu min Sulaymana wa innahu bismillahir rahmanir rahim adébísẹ̀ máa wá ní kí bíríkìsì tó débi ìyẹn wá ẹnìkan tí wọ́n bá mi gbàgbà àti fi ń dòkú àga ọlá rẹ̀ wá àti tó bá jìnnà àti àdó àmọ́ súnmọ́ ni nítorí jìnnà pé ìtẹ́yìn òfin kìíní kò lè pọ́sibù àdó òsìjọ́ pọ́sibù tẹ́yìn bá ma pàtàkì àdúrà inú rẹ̀ ò ní bàjẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ rí yorùbá yẹn gbọ́ tẹ́yìn bá ma àmì yẹtọ̀ dùà pàtàkì àdúrà inú rẹ̀ ní bàjẹ́ owó ti gbọ́kànlé ọlọ́run pátápátá pé gbogbo oníṣẹ̀lẹ̀ yìí àdúrà kápẹ́ ẹ̀ ọlọ́run sì gbàgbé àmọ́ àgbọ̀ ọlọ́run tá a fẹ́ bẹ̀ ọba tá a fẹ́ pè àgbàgbọ́ bẹ́ẹ̀ bá gbà láàgbọ́ sí ọmọ ṣáájú sẹ́dún tó ọlọ́kà aláwọ̀ sílẹ̀ lọ́fẹ́ lájọ́ ṣe bàbá tó kọ́ wọ́pọ̀ náà ó sì aláwọ̀ sì yí òun fàtà òun lòun sí náà aláwọ̀ ní mẹ́lẹ̀ ọmọ lọ́wọ́ ó ti fẹ́ yí ọ̀kẹ́ lọ́wọ́ ìfèrè ìtúlọ́wọ́ gbé àga náà wá kó tó kú lórí àga rẹ̀ ìmọ̀ ń débẹ̀ lásìkò dùwà ìmọ̀ ń kú bẹ́ẹ̀ láyà lásàrè ó ní kó tó dìde kó lé eré àga rẹ̀ yìí èyí gbàgà bìlìkìsù wa ìfèrè ìtù ni ó wà ní koran ìfèrè ìtù yìí nínú àwọn àwọn àgbà àlìjẹ̀lú ni ìfèrè ìtù làwọn bàbá máa fi ń ṣe àti mi jọ ní ma wá lílè kí ìfèrè ìtù ní kan múta káwó gbogbo ẹ̀wọ̀n aládàáda ń síbẹ̀ báyìí ẹnìkan wọn bẹ́ẹ̀ náà àwọn àlùfáà tọ́lọ́wọ́n bá fi dá Suleiman lọ́la àfáà ní wòlíì òun jòkó lẹ́gbẹ̀ẹ́ òun lọ́wọ́ sọ fún Suleiman pé ẹfún mi yàn dá kí n bẹ ọlọ́ <laughs> ó sì jẹnu wúyẹwúyẹ lọ́bàdé ti pọ́n òríjìlẹ̀ àga nípa ó sì kalẹ̀ sẹ́jà níbi Suleiman ọlọ́run Suleiman ọlọ́mọdúpẹ́ ọláyé pọ̀ <laughs> ọkàn jẹnu wúyẹwúyẹ báyìí agasi joko sẹgbẹ anabi suleiman àfa àtọjẹnu wúyẹwúyẹ ẹlòpọ fún ọlọpàá kílẹ lọkọ <laughs> ẹyin agbẹgbẹgbẹ tó ń wá o ẹyin kìíní agbẹgbẹgbẹ tó ń wá o ẹnu ẹ lọ́wọ́ o àbí nígbà tá a sọ fún tẹ́lẹ̀ òtúbá <laughs> ẹnu ẹ lọ́wọ́ ayẹ ẹni lọ́wọ́ àwọn tọ́ba kú òní wà lìjẹ́ ńlá àdúrà ìbáadà ni kéèyàn máa bẹ̀rẹ̀ ìkẹwà ìbáadà ni alábìnrin àdúrà òwú wọn ìbáadà alábìnrin kéèyàn máa bẹ̀rẹ̀ ìkẹwà lọ́wọ́ lọ́wọ́ ẹ̀sìn ni tẹ́ ẹ̀ bá ti bẹ̀rẹ̀ ọwọ́ lọ́wọ́ mọ́ra ẹ̀dí iṣẹ́ ẹ̀dí ẹlẹ́bọ̀ ló yẹ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó kú jífà ìlọ́pọ̀ ìdúlẹ̀ Yorùbá ọkọ̀ kúkú jífà ẹ má dá di ẹ jífà adìyẹ tí òwúlò ìgbólówó rẹ̀ lẹ́yìn ìgbà tó lówó rẹ̀ ti tọ́ tọ́ tọ́ tó ti ṣe kí ni tó ti bọ́ bọ́ bọ́ bọ́ ọkọ̀ kú láàárọ̀ ọjọ́ kejì lókìkì tọ́bẹ̀ ọba ọ̀pọ̀ mùsùlùmí ló ti kú jífà àbábá tí wọ́n mẹ́rin ní bàbá wa kan tí wọ́n mẹ́ àwọn ìyá wa kan tí wọ́n mẹ́ táwọn ọba kú jífà láfi gbé wá sí ìkàlẹ̀ ìgbọ́lọ́wọ̀ ní gbà tọba sí nǹkan mi ọlọ́wọ̀ sì ní gbà tọba wá gbára lọ́dọ̀ nǹkan mi torí àtẹ̀sìn àtagbára ọwọ́ ẹnìkan lọ́wọ́ tọba délé fẹ́rẹ́ kalẹ̀ fún tọ́lọ́dá ọ gbọ́dọ̀ lọ lè ṣáájò kọyọ òun àyàn kan àbíkọ ṣàdúrà wọn ní gbogbo ọlátọlọ ń dá Adam Suleiman yìí Adam Suleiman kò ṣe kankan o àdúrà ló ṣe kíni àdúrà ló ṣe Ọlọ́run níṣẹ́ ìgbọ́ ni kọ́ọ̀lá rọ́bì ìgìfìrílé nígbà tí Anabi Suleiman sọ pé ìwọ Ọlọ́run fẹ́ríjì mi wàhábùlì múlíkà wàá dá mi lọ́lá tamilọrẹ ọlá láyà bàgẹ́lẹ̀ ahàdé mẹ́mbàdì tó ní fẹ́ lómi lẹ́yìn mímá èmi nìkan náà ló fún ìnáka antal wahab wọ́n ọlọ́wọ́ balọ̀bá ti tọ̀ rẹ̀ nǹkan pọ̀ lọ́wọ́ rẹ̀ tamilọrẹ tamilọrẹ ọlá lọ́dọ̀ rẹ̀ dámilọ́lá tó ní fẹ́ lómi ìmọ̀lẹ́yìn mi bó ṣe wí nánu ọlọ́ọ̀dẹ́sọ ti wí bẹ́ẹ̀ ọkàn wíjọ́ yẹn náà ni ó habli mulika. لا yanbaghi لأحد من بعدي. الله ọlọ́run ni مش ti fún ọ mo sì ti fún ọ gbogbo ètò wọn fi fún un ní ọlá gbogbo ayé kò tó one second ee kò tó one second tí wọn fi fún un ní gbogbo ọlá tó wà láyé táwọn àwòrán tí wọn sọ pé láyé àti mánakún Suleiman wájú náà dùn àwọn láyé ṣòro ẹ wọlé ẹ wọlé o Suleiman mi ń bọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun ọkọ̀ ní màá pẹ́ wà ń lẹ́ wọ́n máa tẹ̀yìn mọ́lẹ̀ o Suleman ní ẹjọ́ ẹjọ́ àwọn kòkòrò ń kọjá àwọn kòkòrò ń kọjá ti gbọ́ tí wọ́n wí bájẹ́ ń sọ̀rọ̀ ọgbọ́ bẹ́yẹ ń sọ̀rọ̀ ọgbọ́ gbogbo ọláyé pátájà wa tí ó dàbọ̀ fẹ́ makéwu tọ́fẹ́ nílà káyì tọ́fẹ́ ní fáàmù àbí ẹ̀hẹ́ tá a máa ń bàbá tàǹkì fi ewé amúnimúyè àbọ̀ ọ̀rá tí mọ́ ẹ̀dàkùn kí ló ka amúnimúyè pẹ̀lú bàbá amúnà ẹ̀dàkùn sọ ọ̀kan àwọn jama aláàkọ̀kan àwọn ìbọ̀rìṣà ní ewé kan lè fún yàtí fáàmù kankan ọlọ́ọ̀ni fún yàtí fáàmù ó ní bàbá ọlọ́ọ̀ni àwa àwa náà àwa tọ́lá máa lòún ṣe kò ṣe wọ́n. wàhámnà Suleiman ẹgbẹ́ àwọn èèyàn tó wọ́n ń jẹ wọ́n náà ń pè ẹyẹ yìí ẹyẹ awoko àwọn lè káàkiri ìgbà Islam o ọ̀pọ̀ náà àwọn lè ìgbà Islam òdodo ń bí ní sọ bí máa ń sọ káàkiri ìgbà Islam. àwọn yọ ẹwà pé àfa ìsọ̀rọ̀ yọ wá pọ̀ jù èyàn lọ mọ́kà twenty times ó ní ọgbà islam èyàn kọ́ mọ́ kí wọ́n jáde ibẹ̀ lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún ó ní ọgbà islam sọ wọ́n gbà wọ́n gbà ni wọ́n gúnṣẹ́ ṣé mùsùlùmí máa gúnṣẹ́ kèfèrí ní máa gúnṣẹ́ ọ̀sẹ̀ wo <laughs> kèfèrí ní máa ní máa ń ṣàṣejẹ àṣejẹ kí bọ̀ọ̀tà mọ́ka kèfèrí ní máa ń sọ pé eléyìí ti rárá fi fọwọ́ fọsẹ̀ máa lọ kankan òní sí ọ. èbèrè yìí máa ń pè eléyìí oògùn tajà ní bọ́bá ti dé sọ́ọ̀bù rẹ̀ sáwọn síbẹ̀ àbí láàárọ̀ sunday owúlẹ̀ ọ̀dà síbẹ̀ kọ́ rẹ̀ padà láàárọ̀ sunday àárọ̀ sunday ni wọ́n máa wá sí mùsùlùmí yìí ṣe tó tún ṣe ó ti di mọ̀nàfìkì mọ̀nàfìkì sì ni wọ́n ebe mùsùlùmí kèfèrí náà ní mùnáfíkì nítorí pé ọ̀fọ̀ òun lẹ̀ oṣù wọn wà ń bí àjọ wà wọn fúláṣí náà ní tájọ ní tẹwọ ọlọ́run gbàdúrà wa tí wọn náà ní ọlọ́run nìkan ló lè ṣe ó làhùlà wàlàkùwàtà ìlàbìlà òsì tí ó yí padà kòsàgbára tí èyí kòsàgbára tí èyí ìlàbìlà agbára láti kan ní nìkan oṣù délé ọmọ kankan tuntun ọmọ ọfọṣẹlẹ ọmọ gbígbóná olè wẹlẹ kulẹ wàlàkùwàtà tó sọ mọ́ṣáláṣí ẹbí kòsàgbára ìlú gbẹ́lẹ́wọ̀n kiri ha pé ìbá jáde láyé pẹ̀lú ẹbọ ọlọ́run ti fún ọ ní àbáyọ àdúrà ló sì fún ọ bàbá ní kò tú ọ ọlọ́run adé agbára rẹ ẹjẹ́ ló dé anábì wa Yunus anábì Yunus alẹ́ sílá tó sílá ọlọ́run ní ṣé àmọ̀ pé Quran ọlọ́run sọ àwọn síbẹ̀ kó lè máa jẹ́ ẹ̀kọ́ sọ̀rọ̀ pé tọ́lọ́run bá àwọn olówó sọ lẹ́nu èyí tí mo sọ kọjá yìí ni pé gbogbo olówó tó wọ́n fẹ́ béèrè ọ̀la ọwọ́ àlá ni kò ti ṣe kí kò ti béèrè tọ́lọ́run bá lè ti fún lọ́la yẹn tán kọ́ bá lọ lè máa rúbọ kan pé ọ̀la àwọn kọ́ bàbà tán ni ọmọ bá ọ̀la yẹn olówó ẹgbẹ́ ògbóni ògbóni àwọn ẹgbẹ́ obc ìmáàmù ọjà ahmed nkànnì jí máa ń sun ẹgbẹ́ ògbóni ilẹ̀ yorùbá wọ́n mọ̀ lọ́wọ́ olórí bóni ọ àjọwà ń bẹ̀ lórí gẹ̀ẹ́ta ni ń bẹ̀ bàbá kan ó gba islam ó kú onílé ìgbàlẹ̀ ó islam ọwọ́ wa sọ́dọ̀ mi àwọn sọ̀rọ̀. ó ní nínú àwọn ọ̀rọ̀ tó sọ wọ́n láwọn aṣọ́wò kan bẹ̀ lẹ́kọ̀ọ́ ìtọ́jẹ́ pé àwọn làwọn máa ń dárí fún wọn láwọn dárí tán àwọn wà gba eré yẹn pa bẹ́ẹ̀ mélòó kan tó o wá dárọ̀ la káwọn jama àtàwọn mòrídìí ààrẹ kan máa wá ọmọ aláàrin ṣẹ́wúṣẹ́wù níbi àwọn gbọ́ lórí. ẹ̀dàkùn sá àṣírí òní tu ni ayé ń bí gan yóò ti tú kó tó da ákàrà gbogbo kọ̀ọ̀dọ̀ tó bá sàṣì lọ lè kó bẹ́ẹ̀ wọ́n wọ transparent bàbá jáde láyé lẹ́kùn tó ti yẹn á sì lẹ́kùn tó nígẹ́nì kan mọ́tò bẹ́ẹ̀ yẹn á sì ṣẹ́ẹ̀fù tó ọ̀fẹ́ káwọn yóò dé bẹ́ẹ̀ yẹn á padà sí inú kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ tí ó kó sí òun wọ́n padà kó jáde ẹ̀pà wà ní bólọ́mọ́ agbára ẹ̀yọ̀ kan náà lọ́wọ́ o wọn náà lágbára ọlọ́ làwọn anábì ọlọ́run là ń ṣe ń ka látàárọ̀ yìí àwọn oní kankan míì tí wọ́n dín wọn làkọ́ nípa asinà lẹ́kọ́ lè wọ́n mọ̀tẹ́ rọ̀ṣúlá ẹni ibùdó lọ́wọ́ wọ́n ti tẹ́lẹ̀ ibùtọ̀ gùt mẹ́sẹ̀gì wọn ẹ̀yọ̀ kan náà ni ọlọ́run gbogbo àwọn anábì ọlọ́run ní tí wọ́n máa ń sọ fún gbogbo àwọn tí wọ́n bá lè jíṣẹ́ fún gbogbo wọn pátá ẹni ibùdó lọ́wọ́ alánìkan ni ẹ máa sìn wọ́n ti tẹ́lẹ̀ ibùtọ̀ gùt ẹ jìnnà sí èṣù tọ́gùt gbogbo táwọn yẹn gbàgbọ́ lẹ́yìn ọlọ́run ọlọ́run gbogbo wọn mo ní kí wọ́n máa pariwo ẹ̀ káàkiri àwọn tí wọ́n pariwo ẹ̀ káàkiri àwọn ẹ̀ṣẹ̀ mọ̀nàfíkì wọ́n dúró déédéé ní tí wọ́n ń ṣe ọba tí wọ́n ń sọ mu àmọ́ lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ làwárí kọ́lọ́mọ́sá ẹ̀ sàlókun ìmánu wa májẹ̀rú ọba o àwọn ọmọ tó lè ṣẹlẹ̀ sí ọtọ́ gajù òun náà lè kú tí wọ́n bá ní kíní ìwà ṣe kọ́mọ́bà kú sọ fún wọn pé ọbẹ̀ kú ó rí àwọn fámìlì tó wọ́n ọ tẹsẹ̀ márìn ìpè ah <laughs> olówó kú <laughs> olówó bẹ́ẹ̀ kú ẹ̀ wọ́n sọ fún wa pé ayé yóò nítumọ̀ kò nítumọ̀ ayé yóò nítumọ̀ kankan wọ́n lè ákébàtò lè ní mọ́tẹ́kì ẹ̀ndì ìgbẹ̀yìn ìgbẹ̀yìn gan-an ló ní ìtumọ̀ sọ́lọ̀ nítorí wọ́n bá kú lélẹ́rí òun náà ni wọ́n gbòòlì lélẹ́rí ìsàkánà káyà tọ́bajẹ́ tàwídì ọmọ lè sinmi àjẹnà ìkánà ṣèlè kan tọ́bajẹ́ ẹgbọ́ ọmọ lè sọ́fà nù látò ní jáde bẹ́ẹ̀ wọ́n láyéláyé ọlọ́run kò ní jáde má ìdàláhà ọlọ́run ọlọ́run aláàánú lọ́wọ́ àmọ́ láyé kí fúnra ayé ṣe kàbí yìí òun ò ní yọ̀ǹda ẹni tọ́ba mẹ́bọ kú òun ò ní fèrèjì kò sẹ́ni tí ó bẹ̀ ọ̀dọ́ wọn gbà wọ̀nyẹ́ kí wọ́n máa dùn láti kẹ́lí máa yẹ̀ṣá ẹsẹ̀ míì tọ́ba ṣẹ̀ tí ì bá ṣe bọ́ ọba wò wọ́n lọ́wọ́ lè fèrèjì bó ṣe òkú tóbi tó àmẹ́bọ sàgbé bọ́lá ti ní ṣe pẹ̀lú ọlọ́run fún rẹ̀ directly wọ́n ní nǹkan mìíràn gbàgbọ́ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run àwọn ọlọ́wọ́ káwọn ní labẹ́ika láhùnmá labẹ́ik labẹ́ika láṣẹ̀rí kàlákà labẹ́ik mo jẹ́ pé wọ́n ọlọ́run láṣẹ̀rí kà kò sí nǹkan mi kò sí irú fún wọn ọlọ́run tí n sìn tí n wàrà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ tí mo gbàgbọ́ inna alhamda wa ni'mata laka wal mulku láṣẹ̀rí kàlákà nígbà wí nìyẹn àmì alálàájì mi ni ọ sọ ní o sì ń lọ yìí wọn lọ́wọ́ ní lálẹ́ bẹ́ẹ̀ ká wọlé àṣà àdá ìka ọ jẹ́ pé mi o sì ní sórí rẹ̀ níbi tọ́wá yìí Saheed wọn ní Saheed olórí rẹ̀ náà pẹ̀mẹ́ lálẹ́ bẹ́ẹ̀ ká wọlé àṣà àdá ìka èmi lọ sọ èmi lọ parọ́ fún pé lálẹ́ aláṣẹ̀rí kálẹ̀ tí mo sì ń wo yàrá rẹ báyìí tí mo mọ tọ́wọ́ bẹ́ẹ̀ tí mo wo sọ́ọ̀bù rẹ tí mo mọ tọ́wọ́ yìí mọ́ tí mo wo ilé rẹ tí mo mọ tọ́wọ́ fi kọ́ tí mo wo àwọn àwọn nǹkan tó kó kalẹ̀ bẹ́ẹ̀ kó wá fún dé ọ̀sán lọ́lẹ̀ kó sára padà tí mo mọ tó dìbò tó ti tẹ́ ti dé kó tó wá mọ́kà. ọlọ́run kò ní gbà ọ̀run kò ní gbà wẹ̀ kò ní gbà ájì kò ní gbà ìbàká kò ní gbà gbogbo sẹ́yìn bẹ́ẹ̀ bá ṣe tẹ́ bọ́ bá ti wà ń bẹ̀. torí ẹbọ yẹn kò sí ti ń gbé wa lọ́bẹ̀ torí ìdùnnú àti torí ìbànújẹ́ tá a fẹ́ kókó méjèèjì ọ̀dọ́ ta làwọn ń dájú ẹ̀kọ́ àlà ètò wọn pè ní imán nìyẹn ànábì wa Yunus ọlọ́dàwọ̀ òun náà wọ wàhálà ẹ wàhálà tọwọ́ ní jíjẹ́ bá wàhálà lù kan àwọn aráàlú yẹn gbà wa nítọ́ ọlọ́run ti fọ́mísì pé lẹ́yìn ìjọ gbogbo ilẹ̀ jìyà òun náà wàá dúró de yẹn mọ́ fi nílùú sọ ma pé kí jẹ́mẹ́ta yẹn ọba àbí yóò sì gbàṣẹ lọ́wọ́ ọlọ́run pé tó àárọ̀ láni ya wọn oṣù ọ̀rẹ́ ẹ̀mí kébì ọmọ lọ gbogbo àyọ̀ǹda ọba kò lù ọtán nítorí ṣẹlẹ̀ ọ̀hún. nígbà kó lù tán àwọn tó wọ́n rò pé ah olóyè rẹ̀ àárín wọn ti kú ò àfọ́ ọlọ́run ànábì ọlọ́run ti ń pè wọ́n sójú ọ̀nà ọlọ́run ọmọ ti dìlú lẹ̀ àwọn wọn pera wọn ipò ẹja fura o ẹja fura o ó sì sọ pé ìyàwó jẹ wa hey wọ́n lọ sẹ́yìn ìlú wọ́n ní kọ́dà wọ́n kó àwọn adìẹ wọn dání àwọn ewúrẹ́ wọn àwọn màálù wọn Allahu Akbar àwọn àwọn àwọn àgbò tí wọ́n ní àgùntàn ìpè kí e, e, ìbílọ Ọlọ́run lè kú òlérí gbogbo àwọn lu yìí wọ́n lọ sẹ́yìn ìlú wọ́n lè tọrọ àforíjì aláwọn ní Yunus nada Yunus ti kú láàrin wọn ah tani ó kú ọ <laughs> ọmọ gẹ́jù sọ wọn bínú ni. ọlọ́run fèrè jẹ wọn ọwọ́ adá àdáwò padà sára nàbí Yunus wọ́n sì wá gun ọkọ̀ ojú omi wọ́n lọ ọlọ́run adé atẹ́gùn sí eré omi atẹ́gùn àgàn ọkọ̀ ojú omi wọ́n fì àwọn tó wà ń bẹ̀ wọ́n ní dáṣẹ ni pé ẹnìkan gbọ́dọ̀ bọ́ sínú omi yìí nínú wa kí ọkọ̀ ojú omi kó lè fúyẹ́ bóyá àwọn yòókù lè là tani àwọn abọ́ síbẹ̀ wọ́n wúra wọn wọn náà ẹja ọ̀dà ẹja ṣe kọ́ra wọn náà bomi sí inú abọ́ kan wọn fi kálámù kálukú mú kálámù tiẹ̀ kálukú fi síbẹ̀ wọn ní ìtẹnitọ́ wọn ti lékè òun ni ó bọ́ sómi àwọn lè sèpè ẹ̀mí tó kù nígbà tí kálámọ̀ tí ó lékè báyìí tànàbí nínú sì ló lékè ọ̀dọ́ sí òun lọ̀dọ́ láàrin wọn wọn ni ah, ìwọ ọ̀dọ́ yìí ah, ìwọ náà lọ́dọ̀ lé alọ́mọlé ìwọ gbọ́dọ̀ kú báyìí wọ́n tó tó sílẹ̀ kejì wọ́n má gbàlagbà kan alábìrin lóṣù tó ni ah. nígbà wọn sílẹ̀ kẹta ọmọ tó jáde alábìrin lóṣù tó tó lékè lọ́dọ̀ àwọn òtí sọ délẹ̀ tán bá nàbí ọlọ́run ẹ̀ka mọ́sàbòsí èmi lọ́lọ́run choose bó ṣe bẹ́ sínú omi nù ń bẹ́ sínú báyìí ọlọ́run bá ní ìwọ ẹ̀dá kan nínú ẹ̀dá awatọ̀ wa nínú omi ọyá ìyanu rẹ̀ ẹja yẹn sì yanu ó sì kó síbẹ̀ kóló nígbà tí ìbá mu tọ́mtọ́m ọmọ tọ́mtọ́m káló ọlọ́dún àgbàdo àbí omi jama odidi ẹ̀dá lọ ó sì wọ bẹ̀sẹ̀lá ó sì gbèbí ọlọ́dún ọlọ àbúrò òdu ọlọ́wáyé ẹ̀ẹ́dẹ́tọ́ dá ẹ̀dá mi tó di di mọ́sálásí táwa yìí tí wọ́n wá gbé nìkan sí mọ́sálásí sẹ́yìn gbàgbé ìlú káwọn tó mọ̀ sẹ́nu bẹ́ẹ̀ bá wọn ti tóbi ọlọ́run ẹ̀ní sóògùn tẹ́ẹ̀ bá wọn ti tóbi ọlọ́run ẹ̀ní sájò àyèmọ́ ti tóbi ọlọ́run lọ́jọ́ kéèyàn máa fi ewé àtẹ̀gbò ká máa fi lè gbé ọlọ́run igbó o lè ṣe tọ́lọ̀ fẹ́ ṣe ẹ̀fàdó alẹ́ igbó ṣe nígbà wọn ní ẹja ni ó ṣe nígbà wọn ní ìjọba o ah, àwọn ìjọba ìjọba ìjọba o ṣe ìjọba ìjọba ìjọba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. tọ́ nígbà ọ̀rọ̀ wáyé báyìí wazannuni ọlọ́run bá ní ẹni tó pàtàn bàbá ẹlẹ́jà fún yín ọlọ́run á sọ ní wazannuni ẹ bàbá ẹlẹ́jà ọlọ́run bá ní ẹ̀dá àbámọ̀ wá dé bá nígbà tó jáde lù lẹ́ni tí ń bínú pàtó ní alẹ́ náà tó fanada abinduluma nígbà wọn wá bó sínú òkùnkùn òkùnkùn mẹ́ta òkùnkùn inú ẹja òkùnkùn ní omi ilẹ̀ tó wá sú ẹja yẹn gbé lọ sàlẹ̀sàlẹ̀ lẹ̀ <laughs> ọlọ́run ni máa gbé lọ máa gbé lọ sàlẹ̀ mo fẹ́ mo fẹ́ fi túbọ̀ bèmí ọlọ́run hàn nígbà wàá wà ní òkùnkùn kò wá rí kankan mọ́ o fẹ́ ka dúdú fàdáàdà ọlọ́run bá ní inú òkùnkùn yẹn ló ti wá pè wá àwa ta wà lókè aládàsí sánmà keje Allah ilaha illa anta ibi kò sọba tá a wàrà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ìtumọ̀ tí ń bẹ́ẹ̀ mẹ́ni ẹ̀ kò sẹ́ni tá a wàrà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ àfiwọ́ ọlọ́run nìkan ṣoṣo nígbà tí ìṣòro bá dé subhanak ó tóbi o èmi gbà kó tóbi o ẹ̀dá rẹ ó sì gbé mi nìkan ló wọ́n lọ́n tó dá ìyá ó tóbi o ìnìkan tó máa ni mí mo jẹ́wọ́ alábòsí ni mi mo sábòsí anabi yunus ló ń ṣàbòsí ẹ wá wo àbòsí tó rò pé òun ṣe ẹ wo àdáwò tó lọ́n kó bá ẹ wá wo àbòsí táwọn ń ṣe ẹ wá wo àánú ọlọ́run lérí wa jàmá. kí ni ọlọ́run bá ní anabi yunus ṣe ọlọ́run bá ní fanada ọwọ́ àṣàdúrà ọwọ́ àpè torí kéèyàn ó gbé nǹkan ní jàdúrà wípé mùsùlùmí dígbà yẹn lẹ̀ ń bí o àfúrọ́ nìkan ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ba ní fastajabna lahu ọlọ́wọ́ láti dá lóhùn àwọn wà lókè sánmà keje òun wà ní sàlẹ̀sàlẹ̀ omi àti gbọ́n tí ń sọ àti dá lóhùn wọ́n lè jẹ iná omi ẹ̀lẹ́gàn àwọn aláàkó nínú bànújẹ́ torí òun ti gbà pé ikú ti dé yàrá ọ̀gá láìlẹ́kẹ̀ ló jìnlẹ̀ pòmìnì ọlọ́wọ́ba ní gbogbo àwọn tó bá tún gbàgbọ́ bí yóò lọ ṣiṣẹ́ gbà wá gbọ́ yẹn tí ò pe nǹkan mi nígbà ṣòro ẹni bá tún gbà wá gbọ́ bẹ́ẹ̀ tó náà bá ń bẹ nínú algam nínú ìbànújẹ́ ayé bá ṣe máa yọ òun náà kú nù táyé òfin parẹ́ tó ṣe pé àdó àyè sẹ́kù fún wọn jẹ̀má pẹ̀lú mọ́jàmọ́ ká gbọ́ lọ́gbọ́ ẹnìkan olóhùn bẹ nínú ìbànújẹ́ òun bẹ nínú wàhálà ayé ti sún wàhálà ti pọ̀jù anabi sallallahu alaihi wasallam anabi ní sọ wọn gbàgbé àdó anabi yóò lọ sùn ni olówó ìgbé ànábì Yunus nìkan lọ́wọ́ bá fún ní orúkọ yẹn gbígbà orúkọ yẹn àdúrà yẹn ànábì ní sọ́wọ́ gbọ́n tọ́lọ́ sọ nígbà ìgbé wákàtí àlìkà ló ń jìnnì mọ̀mìnì gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà bá nígbàgbọ́ bó ṣe nígbàgbọ́ yìí tí wọ́n sì pèmí pẹ̀lú tó fi pèmí yìí ńlá àwọn náà kú òdinú sọ̀rọ̀ wọ́n tó wá ti bá yẹn nínú problem kí ló máa fi panu láìláìlà ń ta subhanaka inni kuntu minadh dhalimin la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin wọn náà fẹ́ kọ́ ilẹ̀ ọkọ̀ rẹ fẹ́ kọ́ ilẹ̀ wọn fẹ́ dọ̀mọ́ mẹ́rin sọ̀gbádà <laughs> kọ́ ọmọ báyìí ọmọ mẹ́rin kílọ̀kù tó mọ mẹ́nu la ilaha illa anta subhanaka inni kuntu mo ti sàgbére ọlọ́run bákun ṣàánú mi o wọn náà fẹ́ dà yín lẹ́nu iṣẹ́ <laughs> tó gbé wàhálà dídé ọmọ yẹ èèyàn tó so fún wọn nìkan tí ó ń jẹun lábẹ́rẹ́ láàyè ilẹ̀ ẹ̀ subhana iná kó tó mìíràn zọ́ọ̀lì wọ́n ti ọmọ náà wọn láàyè ilẹ̀ subhana kan iná kó tó mìíràn zọ́ọ̀lì. anábì wa Yunus àdúrà lọ́lọ́run sọ fún wa kó ṣe ọlọ́run sọ fún wa kó tó ṣe nǹkan míì tá a fi wá pa ẹja láṣẹ tó fi wá jáde bó ṣe sọ tán báyìí ọlọ́run ní ìwẹ̀ ẹja jáde ó sì jáde ó sì rú ó sì rú lókè ó ó sì pọ́lẹ̀ padà sí eré ebúté nínú yẹ̀pẹ̀ nǹkan kan ò sí anábì Yunus ó sì dìde ń sì rìn lọ ń sì tún wọ ìbá ìpè ọlọ́run bẹ́ẹ̀ o agbára wà ní ọ̀rá ilé ìkọjá bá bẹ́ẹ̀ ọ̀la ìkọjá àfọ́fá ilé ìkọjá ẹgbẹ́rẹ́ ọdẹ bí ẹ máa gbé nǹkan sára ó kúkú jífà ọlọ́run ó sì pa ọ́ ní ọlọ́fẹ́ pa ọ́ nítorí tó sára yẹ kò lè gbọ́lẹ̀ bàbá tó fún ọ kò lè gbọ́lẹ̀ ẹ̀dá ẹ̀dá ẹ̀sìn Islam ẹ̀dá ẹ̀sìn Islam ẹ̀fọ́ ìdá ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ kan ṣe àwọn àgbọ̀dọ̀ ń gbọ́ ẹ̀mí wo ẹ̀mí wo dákò ń bí àwọn kìnnì yìí nígbà wọn lè mọ́mọ́ bá ń gbé ọṣẹ fún yà tí odidi mùdúrú lè kéwọ́n ti ń gbé ẹ̀yọ́ ma ẹ̀wá lè lè kan ìsóyìí mọ́lẹ́ o aláàjì èso yìí ni wọ́n máa kàyà sí wọ́n máa kì í mọ́lẹ̀ ní wọ́n ti ń kì í mọ́lẹ̀ kò sẹ́ni tí ó yọ yín níbi iṣẹ́ yẹn ẹ̀yin lẹ́nu lo iṣẹ́ àyẹn gbó èso èso ni òní ní kọ́ yọ ńsẹ́ ọ̀kan náà kan èso yọ lọ́dún kan ọ̀ka èso sínú gbó wàlá ẹ̀ <laughs> kọ̀pọ̀sẹ̀ méjì ẹ̀mọ ẹni tí ń ka èso sínú gbó àtẹni tí ń bọ ògún kiri ẹ̀ lọ́láàrẹ̀ wọn lọ́nà pé ògún ni ẹni àbí ògún lè sọ ọkàn tóbi ju ọmọ lọ́ní ògún lè méjèèjì mọ́fẹ́ mi rẹ̀ sọ́ra rí mọ́fẹ́ mi rẹ̀ sọ́ra gi. mọ́fẹ́ mi rẹ̀ sọ́ra ewé mọ́fẹ́ mi rẹ̀ sọ́ra egbò mọ́fẹ́ mi rẹ̀ sọ́ra ọṣẹ mọ́fẹ́ mi rẹ̀ sọ́ra wòlíì mọ́fẹ́ mi rẹ̀ sọ́ra wòláìkà mọ́fẹ́ mi rẹ̀ sọ́ra èṣù mọ́fẹ́ mi rẹ̀ sọ́ra àti gbogbo tọ́lọ̀ ńdàgbàdà kọ́lẹ́bù kan wọ́n alákù billahi wahdahu la sharika lah Allah nìkan ni kò sọ̀rọ̀ mẹ́rẹ̀ ma nígbà náà wa mọ̀ pé ilé ayé tọ́ wáyé ìgbádùn tẹ́yìn bá wọnú tawhid dáadáa tó wọnú akida tó wọnú iman ẹ̀yọ́ mọ̀ pé òun lọ rí ọlọ́ o ò ní sàdúrà púpọ̀ máa kádùá òfin máa ṣe kí ni tó fi máa gbà ọlọ́kọjá à ń kó tẹ̀sùn bá kalẹ̀ àti àti àgbàdo ìdájì àpò ọmọ wọn bá kàkà kàkà kàkà ṣé ń tàbí tó nìyẹn ẹ̀rọ pé ẹ̀rọ pé tó ń pọ̀ lọ́dọ̀ nìyẹn àdúrà ní kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹyọ kan náà ló wì ẹyọ kan gbére ìwọ àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ Ibrahim ṣe nù náà ẹ̀kí ló ṣe dẹ̀mọ́ àṣìbí ẹ̀lọ́run wọ́n ní wàlúwà kìlọ̀ ẹyọ kan náà ni ọlọ́dẹ kúlìlọ́ ọlọ́dẹ fọwọ́ lókè àwọn ọlọ́run sọ pé yá náà ìwọ náà kú ní ìbá dídá wọ sàlámà náà alá Ibrahim ọyá máa tutù máa jò máa jò àmọ́ ògbọ́dọ̀ jó <laughs> máa jò àmọ́ ògbọ́dọ̀ jó yíṣu ń jò kò sì jó <laughs> àṣùbí aláwọ̀ yà ọ̀kan gbére ọdún mọ̀lúwọ̀kẹ́ wọ́n lọ́kọ́ làmọ̀lá ayé àwọn àpàdé ẹ̀dọ́jọ́ náà ó ní àbíkà hajà kí ló fẹ́ láàrin ìṣẹ́jú kan tó fẹ́ wọ̀n náà ó ní àmà ilé kàfàlà ìní bùkátà sí wà màláìkà wà àmà ilẹ̀ láàyè fànà ọlọ́wọ́ bá nìkan ni mo sọ ẹ̀mí mi má má lọ tiẹ̀ torí àṣìbí aláwọ̀ mo wí ìní àṣìbí àmàláìkà ọlọ́run tó àbẹ́ ọlọ́run tó ọlọ́run tó àwọn àjọ ànábíwá wọn dẹ́rù bà wọn wọn ní àṣìbúnà lọ́hùn wọ́n ní mọ̀lẹ́ wakil ọlọ́run nìkan ti tó wa wọ́n ní mọ̀lẹ́ wakil ó sì wá fọkànbalẹ̀ lẹ́ni tá a fún ẹ̀yìn tì tí nǹkan kan ò ní sèyàn mọ́ tẹ̀yìn bá ti fẹ̀yìn tì ẹ wá wo iye àsùnwòn aláwò tá à ń kalẹ̀ yorùbá ẹ wo bọ́ọ̀rọ̀ wá sí nígbà ń sọ lẹ́nu àmọ́ àlùsí kínní kò sí lọ́kàn ẹ jẹ́ lórí anábìwọ̀n zakari yá ajá yìí ọ̀dọ̀ àwọn anábìwọ̀n náà lọ lẹ́nìí nítorí pé àlùwúlà máa wọ́n wọ́n àtàtù kí ni àdámbìyà àwọn àfà ànábì ní ẹ̀yìn àfà ẹ̀yìn ló lé fáwọn ànábì ọ̀gbọ̀ tọ́ nígbà wọn ní tànábì ọlọ́run ṣe lérí àga yẹn ni kí wọn náà wọn ṣe kí ni kọ́ ọ máa ṣe táàfà míì àbí ìmáàmù àbúrò dídù tí bá wá tó ń ṣe nǹkan míì táàbà lọ́wọ́ àwọn ànábì ọlọ́run tá kàtà wọn yìí ọ̀dà akọ̀dà ọ̀dà akọ̀dà ẹlòmíì tí òjò fẹ́ bọ́ọ̀lù ni pé ìmáàmù ló ṣe fún mísọ́nà ló ṣe fún àfà ló ṣe fún bòdì ló ṣe fún àwọn bàbá ló ṣe fún bàbá báwo. wọ́n lànà bí ọlọ́run ṣe nǹkan oní bàbá ló ṣe fún yín ó yìí dá bàbá bàbá wo níbo ó ti bí bàbá wọn níbo ó ti bí bàbá wọn ìlú wo ló ti bí bí ó bí mọ́kà ní tẹ̀lé bí ó bí bàbá wọn mọ́kà ní tẹ̀lé kátó wá pé lọ́rin láti wá pélé kò tí wọ́n ti wọ́n mákẹ́tì ẹ̀ ń bí sàgbé ẹ̀yìn ará èkó ọ̀dọ̀ yẹn wọ́n ti wọ́n ti mákẹ́tì ẹ̀ bọ̀ àwọn ìyá lọ́jà náà wọ́n gbé bọ̀ láti lọ rí ẹni tó gbé sínú bólú báàgì èyí tó ní mọ́tò àti èyí tó ní mọ́tò yóò gbé wa bẹ́ẹ̀ ní ní tẹ́tí mọ́tò àbáyé yọ pé alájà àti dé o gbogbo wọn ni wàhálà ti bá pẹ̀káì ìyá lòsùn náà yìí <laughs> ẹ̀ ń bá kájẹ́ àdébàjẹ́ kí tiyan tó bàjẹ́ kí ẹ bàjẹ́ àwọn èèyàn jẹ́ sáà àdébàjẹ́ lẹ́yìn ọ̀wọ́rì mo lọ lúkà lókè o ẹgbẹ́ ah, àwọn kan àwọn ní àmọ́ tí ti fẹ́ ẹ̀ eh, ní gbogbo ọ̀dà àmọ́ ẹgbẹ́ wáyé náà gbogbo ẹ̀rẹ́ ti ní kò rẹ̀ kọ̀dá mo ní sọ́wọ́ dà sọ́dà ṣé ìtọ́ òye tó ṣe ń dà ànábìwò ni wọ́n fi yẹn jọ. ọ̀rọ̀ anábẹ́ lọ́la sọ yẹ kùránì là ń ń ṣe àkàǹkà mi ayé àkùránì là látàrọ̀ ọlọ́mọdé adọ́run mọ́tọ́ o ọlọ́run o ọlọ́run o ọlọ́run o ọmọ ìyá o àkùrẹ́sí yìí o sámà wá ti wà láàrú ọlọ́run bá ní àgẹ́ ọlọ́run tá a bá ju sámà àtilẹ̀ tá a bá ju sínú àga ọlọ́run bí ìgbà tá a ju sínú gbóyin sínú adigungbó bọ́lá ọba ju gbogbo sẹ́mà àtàjẹ́ àtọ́sọ́ àti pásítọ̀ àtàfà àti gbogbo àwọn alágbára tó wà mẹ́ bọ́lá ọba ju sínú àga àrùwà lẹ́yìn bá ju òkà sínú adigungbó bàbá tó wá ju àga ọlọ́run ọba sínú aláràṣẹ ọlọ́run anábìrin bíbà tá a tó ju òkà sínú adigungbó ni arahman ala alárìsì sàwà ọlọ́run ọba aláwa wà lókè aláràṣì oyè bọ́ọ̀lù ọlọ́run náà wà tó àwọn sọ ọpọlọ nìkan ni wọn pè kàmẹ́tò ń bẹ lẹ́yìn ọlọ́run ọkà àbùkù ọkà àbùkù wàláyé ọkà àbùkù láti inú sàárè ló sì ti kà á wọ́n ní sàárè ó fún máwọn míì egun tẹ̀gbẹ́ bí yọ ìlọ sí ẹ̀gbẹ́ kejì ibi tọ́lọ́ wọn ní sàárè ó fún máwọn dé látara ẹ̀bọ tí wọ́n ń ṣe látara ìmọ̀ àfojú yẹpẹrẹ ọlọ́ àdúrà lágbára wa o àdúrà lágbára wa nábì ọlọ́ ànábì wa Zakariya ẹ̀ wọ́n láwọn náà ọ̀pẹ̀ kan tó bíi inni khiftu al-mawaliya min wara'i anabi zakariya ó ní wọ́n lọ́wọ́ ẹ̀rú ń bà mí ah, àgbà ti dé àti wo sàárè lọ́ọ̀kan ẹ̀rú ń bà mí kò sí nǹkan kan lẹ́yìn bàbá <laughs> ti kú akákòrò nìyẹn anabi zakariya ó ní wọ́n lọ́wọ́ ní ẹ̀rú ń bà mí khiftu al-mawaliya min wara'i àwọn yẹn wà lóòótọ́ àmọ́ <laughs> e, e, <laughs> ọmọ pàtàkì wàkánà ti ìmúratì àkàrà ìyàwó mi sì ní àgànní kò lólórí fahabli wà tàmílọrẹ ẹ wá ní tàmílọrẹ kí ló ṣe yẹ ó ṣàdúrà mi ladun ka waliya tàmílọrẹ ọmọ dáadáa tí ó jọ rẹ mi tí ó jẹrẹ ọ̀rẹ́ wọ Ọlọ́run yẹrùsùn mi tí ó jogún mi wọ́n yàrá sọ mi ní àlè yakub tí ó sì jogún àwọn fámìlì yakub ọ̀jà àlè rọ́bì rọ̀díyà ṣe lọ́mọ táàrí tí wọ́n máa dùn kí ló fẹ́ jogún kìí ṣe léwo kìí ṣe oko tí ó jogún nùbúwà tí ó jogún ìjà nábì tí ó lè máa báṣẹ́ yẹn lọ lẹ́yìn ìgbà táwọn bá lọ tán oye sunkún ọmọ nítorí dáwà wọ́n bá àsìkò yìí mo fi bẹ ọlọ́run bá wa mo ń bẹ ọlọ́run bá nínú àsìkò yìí gbogbo àwa tá a jẹ́ àfàlè máma ọlọ́mọ jẹ́ akákùnrin ọlọ́mọ akákùnrin jẹ́ báà bẹ́ẹ̀ ló ń bá ti kú báyìí wọn ò tún gbọ́ wọn láwà pọ́nú lé rẹ̀ mọ́ kí ni yóò lọ fẹ́ náà àbọ̀ òwe kí ni yóò ní àbọ̀ fẹ́ kò dódódé kò sí Islam kò sí ṣe kìrìsìtánì nígbà bẹ́ẹ̀ tiẹ̀ ìjọba òye òkè wọn akúrúnú àwọn anábìá ọlọ́run ní sunkún ìjọba ọlọ́run bìọ́ pẹ̀lú agbára rẹ̀ lè kọ̀ọ̀kan wa àwọn ọmọ dáadáa àgbẹ̀yìntẹ́yìn ṣe lọ́mọ olóríire tí wọ́n máa bá ṣe ọlọ́run lọ lẹ́yìn ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọ́sà bùn ẹni kọ̀ọ̀kan wa àwọn tó ti bùn wọn kọ́lọ́mọ́sà ọlọ́mọ́sà bá falùbáríkà sí wọn náà àwọn tá a bí kọ́lọ́mọ́sà ìbọ̀ wọn náà alẹ́bí zakari ó ní ó ní fahabuli ó ní bùnmi hiba hiba ẹ̀bùn bùnmi àdúrà ló fi ìbéèrè ọmọ bàbá kan wá ní ajá alájà iṣẹ́ tá a fẹ́ ṣe fún yín àkókò adìẹ ẹ̀ẹ́pọ̀n lẹ́yìn jọ́ méje ẹ máa pàṣẹ fún un lẹ́yìn tó méje kẹpadà wa adìyẹ awa àfi ṣiṣẹ́ kan ẹ lóyún ẹ drama adìyẹ gan fúnpẹ̀lẹ̀ fún rẹ̀ lẹ́yìn adìyẹ gan fún rẹ̀ tó lè produce ẹyin fún rẹ̀ tọ́lọ̀ ọ̀bá fún nígbà àwọn sọ̀rọ̀ láti ṣe nídòkó yìí ni pé a fẹ́ dá ọkàn wa kúrò lára gbogbo creation a fẹ́ darí ọkàn wa lọ́dọ̀ creator purpose wa nù. No tí ẹ bá lè ti járe ìgbà lọ́wọ́ ṣetán torí ṣetán lọ́wọ́ àdídì ẹbọ o alama adi ilaykum ya bani adam alla ta'budu ṣetán ọlọ́lẹ́ yẹn bá níbi adam ẹ má sí èṣù ìtàláwá rí èṣù nínú wa níta ń sìn èṣù ló gbé sí wa wájú nìtúmẹ̀ innahu lakum aduwwun mubin ọ̀tá ayé lè sùn kọ̀ọ̀bẹ́kẹ́ wal janna wọ́n ní ibùdó ni èmi nìkan ní ẹ má sìn àyájá siratu mustaqim kẹ́ẹ̀sì èmi nìkan yẹn lọ́nà tọ́tọ́. Adua ó wà lè ìbáàdà ànábì wa ní ẹ̀sìn òun làdúrà àdúrà ẹ̀sìn. ànábì Zakariya nínú àyà mi ọlọ́ni òun náà ní kàdà á Zakariya ọ̀dọ̀ Mariam ìyá ànábì Isa tó ń pè ní Jesus Zakariya lọ́bẹ̀ ọmọ fámìlì ẹni nìyá Mariam ó sì wá wà lọ́dọ̀ rẹ̀ ogun òkè lọ òun náà ọlọ́lẹ̀ wo Mariam ó lè wà láfíà rẹ̀ ọlọ́run wá ní níbẹ̀ dàá zakariya orí ẹni zakariya náà ti sàdúà dàá zakariya rabbahu zakariya pe ọlọ́run rẹ̀ wọn ní zakariya pe àwọn àgbà àbó pe àwọn ayé ònàníkà dàá zakariya rabbahu ọ̀hún yẹn ọlọ́run ní ọ̀hún yẹn òun ní zakariya ti pè wá ó pe ọlọ́run ọba rẹ̀ kọ́lá rabbi habli min ladunka dhurriyatan tayyiba ó ní wọn ọlọ́run fún mi lọ́mọ dáadáa. wọ́n náà máa tẹ́wọ́ ní ọ ọmọ tẹwọ ní onídẹ́gbẹ́ oṣù ọ ọmọ ní fún mi ọ dáadáa yìí nà kàṣẹ máa pé o àdúrà ti àdúrà ni wọ́n ṣe wọ́n ṣe ògùn. bọ́bá wa rè ọ́ ọba jẹ́ àárẹ̀ tara fún àrùn ara àrùn náà wọ́n àmọ́ ọ̀rọ̀ tí o bá ní ṣe pẹ̀lú àrùn ara ẹni ìṣòro tó yẹ bá ní tí o bá sàrùn ara àdúrà nìkan ni o <laughs> àdúrà nìkan ni o egbò àtẹwé ọlọ́dà fáàrùn ni àrùn ara kan ò sí ọ àmọ́ ìṣòro tó ní ìṣòro ni àdúrà nìkan ni tó bá dé pé àrùn ara ń sí ọ ọ̀hún lóògùn ọlọ́run ní fi ìṣìfáwò lè ọlọ́run ní oyin ẹ̀ máa ń la ìwòsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yín aláàlójúwe mẹ́dísì fún wa àdébí Ibrahim ní báyìí dáhà mọ̀lẹ́tù tọ́wọ́ tẹ̀lẹ̀ mí fọwọ́ yẹn sí ni ọlọ́run aláàdé máa ń fún mi lálàáfíà àyà kan nìyẹn àyà méjèèjì tá a bá jó pọ̀ kí ló pòrò lùsì fún wa ẹ̀ àṣàdúrà àwa lo oògùn fún àrùn ara àmọ́ wọ́n náà fẹ́ jẹ́ èèyàn wọ́n náà fẹ́ lálùyọ́ wọ́n náà fẹ́ máa lówó lọ́wọ́ wọ́n náà fẹ́ máa rówó náà láti jọ ìjọ ìjọ yìí gbogbo ọmọ tó ń kọlu sí wọn láwọn ọ̀dà olóhùn òríyàwó ọ̀rọ̀ kọfẹ́ gbogbo àwọn àrùn gbogbo àwọn ìṣòro tí èé sàrùn àdúrà nìkan làbí yẹn dúró ẹ ẹnu pé ọwọ́ àsomọ́ àwọn àfa gbogbo ìṣòro kọ̀ọ̀kan lànàbì ti fi àdúrà kọ̀ọ̀kan síbi rẹ̀ pé tẹ́fà ti wà nínú ìdààmú ẹ máa ṣe la ilaha illa anta subhanaka inni kuntu minadh-dhalimin tọ́lọ̀ yóò bá ti lójú tó máa ẹ máa ní ya hayyu ya qayyum bi rahmatika astaghith anabi wa zakariya ọlọ́ni inna nubashiruka ó ti sàdúà zakariya inna nubashiruka bi gulamin ismuhu yahya àwọn afọ ní ìró dùnú sí pé wọ zakariya máa lọlé máa dùnú máa dùnú nubashiruk ẹyà máa yọ ẹyà máa rẹ́rìn máa dùnú àáfọ̀n ọlọ́mọ ọmọ táàfọ̀n yàyà lórúkọ ẹ ọlọ́run ti so ọkọ ọmọ tí ó jẹ àyàfẹ́ zakariya ò tí ì súnmọ́ yàwó ẹ̀ ibi àdúrà lágbára dé ọlọ́run láti gbàdúrà yàyà ló kọ ẹ̀ gan <laughs> yàyà ló kọ ọmọ rẹ̀ ìyàwó sì ń bẹ lé ọlọ́run wà aṣíláàdá aláwọ̀ zàwùjàwò ọlọ́run náà padà àdúrà tí àtàkárì yà ń ṣe a sì tún ìyàwó rẹ̀ ṣe lé gbogbo àwọn nǹkan tí òye ṣe é jẹ́kẹ́ ìyọ̀rọ̀ máa bí ọlọ́run tún gbogbo ẹ̀ṣẹ̀ lára rẹ̀ ìyá dédé ń tẹ̀pá tó ti ṣe ẹ̀kẹ́ fúnmúlá téyí ti yọ ọlọ́run dá gbogbo ẹ̀ padà èyí tó ṣe pa àlàyé ń jáde gbogbo ẹ ti dúró owó àkòdùkẹ́ ọmọ tó ti lẹ̀pọ̀ ọlọ́run ti fẹ́. ẹ dákun gbogbo tọ́lọ́wọ́ bá ṣe yìí agbára wo lọ́wọ́ bá aláàlú tó fi ṣe agbára kí ni jama tọ́lọ́lù sábàbí agbára kí ni jama agbára dùà àdúrà lágbára gan jama yẹtọ̀ ọ̀rọ̀ kò lè níláyé àdúrà òjò ní owó sábà dákẹ́ àdébí wa Musa aleyhi salatu wa salam òun náà kọ́ ìṣòro tí wọ́n ṣe ẹ̀pọ̀ rẹpẹtẹ ìṣòro tí ànábì Musa láti gbà tí wọ́n kí wọ́n tó bí lóde níṣòro tí ìbẹ̀rẹ̀ àwọn náà ní gbogbo ọmọdé wá ti gbé lọ́kùnrin sí àwọn bẹ̀ lérí ni ìyá rẹ̀ bí báyìí tó wò pé ọkùnrin wàhálà ti dé òun bá ṣòro wálé ayé ni ọlọ́run ní ìwọ̀ ìyá musa kàkótí ju musa síbẹ̀ kọ́ wá lọ etí omi lẹ́kùn lẹ́yìn ọjọ́ bàbá tiẹ̀ lọ ìnàrọ̀ dùhù ilé ìkì èmi ọlọ́run dà padà fún ọ. <laughs> tí ń bómi lọ <laughs> ọlọ́run lóun ọ̀dà padà ó sì dà padà lóun fẹ́ jọba kí ni ìyá musa ń ṣe jọba tọ́lọ́ fi dà padà àdúrà ọlọ́run sì dà padà ọlọ́run rẹ tó bọ́ ọlọ́run dà padà fún ọ àdúrà ni kò sábà ṣe ẹnì kankan kọ́ sọ́ọ́dà bó ṣe dá nítorí wà ní kádà ara rẹ ló lò tọ́lọ̀ máa ṣe tán sí yóò tún gbé ọ̀gá sókè padà má bẹ̀rù tọ́ba ti lè ṣàdúrà má jẹ́rú ọbọ̀ ọmọ wọn láyà àyàtẹ̀ mi já látara ìgbára lé ọlọ́run lára àdúrà ọlọ́run sì ń sọ pé òun bẹ́ẹ̀ kò sí tọ́lọ́run lè ṣe fún yàn nípa ṣàdúrà anábì Mùsá yẹn ọlọ́run wá sọ pẹ̀lú àdúrà màmá rẹ̀ ẹ̀yìn kúlé fìràwọ̀n lọ padà wá tó ń jásí ẹ̀rẹ̀ ọlọ́run darí omi lẹ́yìn kúlé fìràwọ̀n ọmọ ẹ̀ sọ fún fìràwọ̀n lọ́wọ́ ojú lọ làwọn ọmọ ọ̀dọ́ bá gbé wọn wọn gbé lọ́dọ̀ yàwó fìràwọ̀n yàwó fìràwọ̀n ní à ọkùnrin ní fìràwọ̀n náà ní ọkùnrin ẹ mọ̀ bẹ̀ wá ẹyẹ dú ọ ní àní dú eléyìí èmi ò bí ma èmi ọmọ fi sọ ma fìràwọ̀n náà ní lọ ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà <laughs> àwọn ah, onímọ̀wọ̀ yẹ bí ilé wa lélẹ́yìn wà ó sì wàhálà bó ti fi sọmọ àti ní ọgbọ̀n lọ́wọ́ wọn lọ́wọ́ lé yẹ ó sì dàgbàdàgbà síbẹ̀ gbogbo yẹn ni wọ́n fún lọ́yà bó sọ gbà àgbà tí àbúrò màmá rẹ̀ kan láwọn sọ fún yà pé ọmọ kan bẹ́ẹ̀ lè fẹ̀rẹ̀ àwọn náà sàgbé wọ́n lè bí ma ni ọ̀ lọ́bẹ̀ bóyá wọ́n wá ẹni jẹ́ mọ̀ fọmọ lọ́yà o nìyẹn bá lọ ìyá ń dẹ̀bẹ̀ sẹ́gbọ́n lé lọ́wọ́ yìí lọ́ba di Musa iná rọ̀ dúró ilé yìí ọlọ́run wọ́n dá padà lóòótọ́ ọmọ àwọn olólè àdúrà a màá yáàfin ẹ̀ má fàdúrà ṣeré o wọ́lá nínú àánú ọlọ́run òun lọ́wọ́ fún lọ́ọ̀yà ètò wọn gbowó oṣù lérí ọmọ rẹ̀ tí ń fún ní ọ̀yà àmúgbàtọ́ padà yá anábì Musa padà jáde ńlò ìṣòro rẹ̀ ló ti jáde ńlò àwọn kìí parí ìjà láàrin àwọn méjì ni pé wọ́n mọ́jà máa lọ́wọ́ bá ṣubú lọ́wọ́ gbé ìdílé tì ọlọ́run níjọ dára wọn nípa yẹn o ọ̀la <laughs> alámọ̀jà rìn náà sí ìgbà tí Musa wà lọ ìlú Ṣuaib bí wọ́n darí padà bọ̀ wá ọlọ́run wá ní ìwọ Musa ọyẹ ìdàbà ilá Fìràwọn ìnáwó tọ̀gá ọyẹ àbọ̀lọ́dọ̀ Fìràwọn kò lè sọ fún bókè sọlọ́ọ̀ musa rí i pé wàhálà ti dé ṣe wàhálà ti dé ọwọ́ mẹ́rin ládùúgbà ó ní qala rabbi shrah li sadri ó ní wọ́n lọ́hùn ní ti ń sọ lọ́hùn mẹ́sà ìkọ́ mi má mi fẹ́ gbá àyà mi wòye sílẹ̀ amúri sọ̀rọ̀ mẹ́rọ̀hùn lọ́dọ̀ fàáwọ̀ wọ́n lọ akédèta mi lè sáà ni àwọn àti ẹ̀mọ́ fẹ́ fi sọ̀rọ̀ yìí mọ́tò àbámi tu àwọn náà mọ́tò kílòlò yẹ́n mú kàwé lì kí wọ́n lè gbọ́ mẹ́sẹ̀jì tí mo sọ wọ́n jẹ́ àlè wọ́n kọ́ wá fún mi ní waziri mínísítà náà pè ní waziri èyàn tí yọmọ kún mi lọ́wọ́ nínú àwọn fámìlì mi àárọ̀nà àhín àárọ̀nà ọmọ ìyá mi ni mo sì fẹ́ òṣìṣẹ́ bí hi azuri ti kún mi lọ́wọ́ tí màdé ni wòlẹ́yìn ìdájọ́ máa lọ wà àṣírí kún fi amúri tọ́jú pé tí màá ṣe àjọ máa ṣe ni kẹ́yìn náà sàbí ṣàkà kẹsíra kálíbà máa ṣàfọ̀mọ́ fún wọn lọ́hùn wọn nàdìkúrà kẹkẹsíra kálíbà náà ti wọn lọ́hùn ẹnì kankan tẹ̀bí ní abasira wọn làwọn bá rí wa o ipa alágbára o kọ́ọ̀lá ọlọ́run sì o ó ní o òtí ta sóòlẹ́ka ya Musa kọ́dí òtí ka sóòlẹ́ka ya Musa gbogbo ẹjọ́ tó tó lẹ̀yẹ gbogbo àdúrà tó ṣe yẹ àti grand fẹ́ àti a sí máa lọ nǹkan kan ò ní sí ọ nǹkan kan ò sì sẹ́yìn àwọn ológun fìràwọn àwọn tó ń da ọ̀pá àti okùn lẹ̀ òun tó ń dejò ọlọ́run musa alákàkà fún mọ́bẹ̀rù ebó ti sàdúrà lẹ́kan <laughs> ẹ bá ti sàdúrà lẹ́rọ gbọ́dọ̀ bá mọ́. àbẹ́bí wa yín láti wọ sàlámù oníṣòro ni ìṣòro ti lọ ìṣòro ti àbẹ́bí yín tọ́wọ́ ní gbogbo àgbáláyé ni wọ́n gbà pé ànábì Ìsá bẹ lókè sábà amẹ́rin tọ́kọ ọ̀rọ̀ bá ti ṣẹ́tù yóò ló ti dé àtàwọn déètì tẹ́lẹ̀ bí ànábì Ìsá déètì wo ló dé nígbà tó dé òun ìlú wo ló dé sí before ànábì ló ti dé ní àárínú kọ́ra láyé ànábì ló dé ní àárínú àdìsí láyé sàhábà ló dé ní àárínú tírà alìbìdáyà ti wọ́n ní àyà tí láti kọ́ gbogbo ìtọ̀ islam bí sí ń bọ̀ àwọn olóòlè rí sífù ẹ̀ àwọn olóòlè ọ̀rẹ́ rẹ̀ lọ́jọ́ sẹ̀mí sọ́dọ̀yàwó tó wọ́n fẹ́yàwó tààlà mẹ́ẹ̀ tí ọba níyàwó ó ti é tí ọba níyàwó àwọn olóòlè rẹ̀ tálílá lọ́dún rẹ̀ kò ní ìdíkẹ́ máa fáyà fáwọn yẹn àwọn kọ́mbárítọ̀ àti mòdìlù yẹn kò ní ìdíkẹ́ máa sí kíní àtàwọn yòókù wọn Eh, kò ní ìdíkẹ́ máa fáyà fún ọgbà yàgbọ́ anídàálẹ́ lálọ́dún rẹ̀ ọ̀dà òun lọ́kọ́lé fún rẹ̀ tòun bọ́ lọ́kọ́ sí ilé àwọn adẹ́lú wúlá níbẹ̀ mọ́kà táwọn ibi ní bá kọjá mẹ́rin sáré kọjá o bínú yẹn o eh, ìgbà ìlú ti ṣe dáwà àwọn olóògbà fún àtàkì yìí sáyé gbà tó wá kú oyè níbo ló kú sí àwọn náà wẹ̀ àwọn náà kẹrù síla àwọn náà bò mọ́lẹ̀ níbo sàárẹ̀ wà gbogbo ọ̀rọ̀ tí mo sọ yẹ kò sẹ́sì fún kí ló dé tàwọn takùtìrà nígbà tí ẹ̀ ní evidence wọ́n wà á lọ irọ́ àwọn fáwọn káàtì bàjẹ́ náà panupọ̀ wọn lànà bíi sáńbọ̀ inú ẹ̀ inú ẹ̀ yàtọ̀ àwọn fáwọn káàtà lọ́mọ kéwù àwọn bàbá yín ibo náà ti gbà yín lábíwá àti ìrajà ibo náà ti gbà wá láti Mákà. nídìí bẹ́ẹ̀ ànábì Ìsá yìí ọ̀tá fẹ́ pa á náà ni ọlọ́ba dé kí jìbìlì kọ́ ọmọ bọ̀ wá sí sámà yọ padà wá nígbẹ̀yìn ayé eléyìí ni tọ́fẹsẹ̀ múlẹ̀ ní Islam wọn ànábì Ìsá yìí àdáwò tá a fi kàn ní pé àwọn àjọ rẹ̀ wọ́n pè ní rọ́ wọ́n ní tọ́ba fẹ́ gba Islam ìwọ Ìsá tọ́ba fẹ́ gba Islam abóúnjẹ tó gbóná fẹlifẹli afẹ́kọ́ sọ̀kalẹ̀ látòkè tí ó sì tó gbogbo àwọn táwọn abí tó tó wá jẹ àwọn àlúladé tọ́wọ́ àwọn àpò òjíṣẹ́ ọlọ́run sàmù sí mẹ́lẹ́kù náà bẹ̀rẹ̀ mẹ́lẹ́kù ń bẹ̀lẹ́ ní jàmá àmọ́ gbogbo ẹ̀kọ́ ní tọ́lọ́run àwọn mẹ́lẹ́kù tó ní ṣe pẹ̀lú èṣù àlìjàlú ìṣújú àwọn mẹ́lẹ́kù gidi lélẹ̀ ọlọ́run kọ́lá ayé sábọ̀lù mọ̀rìyàmà ayé sábọ̀lù mọ̀rìyàmà wọn sọ pé Allahumma ìwọ́lọ́wọ́ bá mi o rọ̀bánà ìwọ́lọ́wọ́ bá wa anzil alayna ma'idatan minas samaa mọ́tà yìí sọ abóúnjẹ kalẹ̀ látòkè sámà tẹ̀kọ́ lana aydan li awwalina wa akhirina wa ayatan mink gbogbo wa bá ṣe pọ̀ tó yìí àti bẹ̀rẹ̀ wa débàrí wa bá ṣe pọ̀ tó yìí kóúnjẹ náà oyè kọjẹ oúnjẹ tá a jẹ lájẹ máa yọ tá a jẹ lájẹ yóò wàá yọ dominic kọ́mọ wá jẹ́ àmì tó fi àwọn kẹfẹ́rí wípé òjíṣẹ́ ọlọ́run ni mí wọ́n sọ́kùn náà ràn wá sí wọ́n á dákẹ́ ìrọ̀rọ̀ síkì wọ́n lọ́ba tí ń ràn yàn sí ń sọ tábà ìjọba abo oúnjẹ gbangba láti sámà tí oúnjẹ àti gbogbo tó fi ń jẹ yín sì ń ho ooru yín sì ń bọ̀ wá wọ́n sì ń wo kò sí mẹ́rẹ́kù mọ́ ẹ̀rọ gbogbo àti náà kájí fún sí àkéyàn máa ṣubú yẹ àmọ́ kámẹ́rà mọ̀ ní ṣubú o àbí nígbà àwọn pásítọ̀ náà kájí fún báyìí tí kámẹ́rà máa ń dúró stándì kíni tó lórí ní kámẹ́rà máa ń lọ́dọ̀ wò ṣubú iṣẹ́ sùn lásán ní ìjọba wọ́n ti jọ ṣe kú o yóò lọ́ọ́ bá ti wáyé o <laughs> ọ̀dà àdàlà ọdún mú yẹ ọ̀dà àdàlà. ọ̀daràn oúnjẹ wa délẹ̀ tán anábì ìsáni ọ̀yá níta ẹgbẹ́rẹ́ ló délẹ̀ ẹjẹ́ á máa jẹ agbára wo lóúnjẹ fi bọ́ọ̀lẹ̀ tí ò sí kíchìn sọ́mà kò mọ̀ sí kíchìn sọ́mà àbí kíchìn wà mẹ́rin wa kó ọmọ yẹ kó ní ọlọ́wọ́ bá ní abọ́ ọ̀yá kábọ́ máa kó oúnjẹ máa débẹ̀ kó máa ọmọdé ọmọdé ṣé báyìí lẹ́nu fẹ́ jẹun wọ́n yà fẹ́ jẹun lóòótọ́ oúnjẹ ìmọ̀ ní méjì ó lè bá àwọn ọmọdé bí bọ̀ wá irú àti sọ́mọ náà ni ìbájọ́ wo náà ni ọjọ́ tàdímọ́yìn àwọn tí wọ́n ní àìnáàtì wọn ò jẹ́ àwọn tó wá jẹ́ arọ afọ́jú adẹ́tẹ̀ àwọn ní èyí gbogbo àwọn tí wọ́n ní eh, handicapped ànábì ah, ìsáwó ní ẹ̀yà afọ́jú ẹ máa jẹ arọ ẹ máa jẹ arọ ń jẹ ìsìn fẹsẹ̀ lélẹ̀ afọ́jú ń jẹ ó sì ń rí náà adití ń jẹ ìsìn gbọ́rọ̀ ẹni tó ti ní àrùn ọlọ́jọ́ pípẹ́ ee ó sì lálàáfíà pẹ̀lú agbára ọlọ́run ọ̀la iṣẹ́ àdúrà nìyẹn àdúrà yìí máa ń fa nǹkan fún yẹn o nítawọn anábì ọlọ́run gbára lé ni àwọn táwọn aláàárọ̀ pọ̀ àwọn anábì ọlọ́run kí là ń gún lẹ́kùn lé àwọn olówó là ń lọ táwọn wá gbára káàkiri àwa mùsùlùmí ẹja túbà o níparí òun náà ni anabiwa muhammad <laughs> sallallahu alaihi wa sallam ah, baba aládùúgbò gan ni yẹn jama anabi aládùúgbò ni yẹn jama anabi òfin wa lẹ ní gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan ní gbogbo ibi tábà òkà wà tànàbí ọkọ̀ wa ládùúgbò tá a máa ṣe tábà fẹ́ sùn anabi ni ẹ̀ka Allahu la ilaha illa huwa ẹ̀sàdúà tá a bá jí anábì ní ká ṣàdúà alhamdulilayi ṣe àyáná bàdà máa má tànà wọ́n ilé yìí nùṣó ọ̀fẹ́ wọ́n tó lẹ́jọ́ ọ̀fẹ́ ṣe gbọ̀nsẹ̀ ọ̀fẹ́ ṣàlùwàlá bisimilá aláwọ̀ iná àwùjọ bíkà mílẹ̀ ló kó fi wọlé kaba àjànà akọ àjànà abo wọn jọ ọkọ lùmílẹ̀ gbọ̀nsẹ̀ o tó jáde tán o tó ní gòfòrò ànàkà ọmọ ìyá kékeré tó bá gòfòrò ànàkà ọlọ́run fẹ́rẹ́ jì mí sóòlù iṣẹ́ ń tọ́lẹ̀ jì mí ìtumọ̀ gòfàánàkà ni pé wọ́lọ́hùn bó ṣe gbé ìgbọ̀nsẹ̀ kó lára mi tára mi fúyẹ́ yìí mọ́sá gbé ẹ̀ṣẹ̀ náà kó lọ́rùn ìtumọ̀ tó wà lábẹ́rẹ̀ bó ṣe gbé tí gbọ̀nsẹ̀ bá múyàn èyí mọ̀ pé èdè wọ̀ wàhálà bó ṣe wá fúri ara mi tí mo gbádùn tára mi nà yìí bẹ́ẹ̀ náà ni kò gbé ẹ̀ṣẹ̀ kó lọ́rùn ẹni bá ti ṣe èyí wù tábà yìí wọ́n sì sọ ẹ̀ṣẹ̀ kó lọ́rùn rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké nítorí tí wọ́n rú ẹ̀ nítorí tí wọ́n rú ẹ̀ ó tó wá fẹ́ jẹun àárọ̀ ó yé jẹ̀mọ́ wọ́n fẹ́ jẹun àárọ̀ bísímìlá ó jẹun tán alihamudulilá wọ́n gbàtọ̀ sọ́run fẹ́ wọ́sọ alihamudulilá ti kàsáde àtàtà wọ́n sọ kàrí mi gèrè àwọn èmi ní aṣọ lásán àwọn sàdó àkótó wọ́sọ. tọ́lọ́ dùpẹ́ ibà nìkan ní rìn òhò ó tó wá wọ́sọ tán ọjáde bisimilá tawakaltu alàlá wàlá hàwùlà wàlá kóta ìlà bìlà anábìrì tó wà fi lè wú bẹ́ẹ̀ aburú òdì sùn tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah tani wọn kì í mbẹ tani wọn yìí mbẹ alágbára mi jaba ọwọ́ adé di ọ̀kadà rẹ kẹ̀kẹ́ náà bẹ̀rẹ̀ fún mọ́tò rẹ oye àbí mọ́tò èrò náà ni tọ́ba ti gùn kan gùn kí lọ́sọ̀ subhana lẹ́sẹ̀ sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun àdúrà ni ọwọ́ rí àmúrọ̀bà ayé àkìlà tí ń bọ̀ lọ́kàn orí àwọn ọmọ àwọn adigunjalè àwọn robbers orí wọn tó wọ́n ń bọ̀ lọ́ọ̀kan Allahumma inna naj'aluka fi nuhurihi wa na'udhu bika min shururihi wọ́n bá ti wọn lọ ni àdúrà wọ́n tì wọ́n lọ. a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq ó dé ìlú kan ìlú tó dérí inú abúlé yín ni o àbí ìlú tó dérí o lè gbaṣẹ́ mbẹ̀ o lè ṣiṣẹ́ mbẹ̀ ọ̀nà fún pẹ̀lú أعوذ بكلمات الله التامة من شر ما خلق أعوذ بكلمات الله التامة من شر ما خلق أعوذ بكلمات الله التامة من شر ما خلق mẹ́ta péré ni alábìíní láyé ẹdúnrúhu ṣe ẹni bá wù ìkẹ́kọ̀ọ́ òní farami ìkẹ́kọ̀ọ́ òṣèlú kọlu ata ayẹyẹ tahila mi mọ́nsẹ̀lẹ̀ dàlẹ̀ títí tó fi kú òní ayé tó dé sí yẹn. àwọn sá lókè ọlọ́ọ̀lọ́lé ẹnlá wọn kọ́ pẹ̀lú àjẹ wọ́gán la jẹ́ ara rẹ̀ wọ́gán ló ń dé sọ̀fọ̀ ara rẹ̀ òṣòkùn ẹbí pọ̀ ọwọ́ ní kò dáa fún bí ìmọ̀ tí ń jákò ẹbí yóò máa bàjẹ́ fún yẹn òdọ́dọ̀ ìyá ìyá ẹ̀ òdọ́dọ̀ bàbá bàbá olú ìwọ̀n sá fún wọn lé àwọn ará lẹ́gẹ̀ẹ́ wọ́n rí nǹkan jẹ àwọn tó ní wọ́n lè sọ́ọ̀bù rẹ̀ sọ wọ́n rí nǹkan jẹ tí wọ́n bá ti kàwé síbi kẹ́límẹ́tì láti àwọn máa mẹ́ta ẹni wẹ̀ tó bá ti dé aburú tó torí ó mú kànílákùn dínú kó wọlé dín àdúrà làwọn ń ṣe àwọn kèfèrí wọn síngbẹ́rẹ́ àwọn kèfèrí ni wọ́n síngbẹ́rẹ́ anabi sọ̀rọ̀ sọ́ni la ọwọ́ akọ aládùúgbò àdébí pé kò sí kankan tá a fẹ́ ṣe lé ayé tá a nẹ́bí òfin aládùúgbò àtà ṣe làbá àwọn sheikh eh, Sa'id al-Qahtani rahimahullah ta'ala rahmatan wasi'a kọ́lọ́ bá gbàgbọ́ wọn ni wọ́n fi kó ìdípa wọn ká ìdípa wọn ká ni o ni wọ́n fi kó sínú citadel of believer citadel of believer islam muslim ilé tí o bá sí ife abúkù yẹn mẹ eré ewu ni wọn wà eré ewu ni wọn wà wọn wà lóbi kọ́ńtẹ́ǹtì rẹ ẹni problem tó bá ti ní lọ́lẹ̀ wọ kọ́ńtẹ́ǹtì yẹn wọn náà dùn àtàbẹ̀bẹ̀ ni kò ṣe sallallahu alaihi wasallam àwọn àdúrà wa àwọn àdúrà kan wọn bẹ dájọ́ pé gbogbo ni tí nǹkan bá fẹ́ yíwọ́ la hawla wala quwwata illa billah kanzu min kunusil janna wọn wà bẹ̀rẹ̀ ọkọ̀ lọ́mọ́sẹ̀ ṣàánú wa òjísẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni ẹ̀dùn gbọ́dọ̀ ànábì na Muhammad ìsìtà sítẹ́gì ìfúnra rabbakum fastajaba lakum nígbà tí wọ́n tí wọ́n wà ní ogun Badr òun là ogun tí wọ́n jà ànábì sàlá ọwọ́ á dìde lóru ọwọ́ á bẹ̀rẹ̀ sí ipò jagun jihad jihad tẹ́ a ń yẹn pé ẹ abẹ́ àpáta tẹ́ ma lera yín jihad ni pé ẹ wà á kọ lẹ́tà sáwọn ọ̀tá oye ẹ jọ wá pàdé ní ibi ẹ bá fẹnu kò sí ìdágbé ìdí àdì ni ìbẹ̀sẹ̀gbẹ̀ ìbẹ̀sẹ̀gbẹ̀ ẹ̀ máa ta ayé máa sáka kì í rọ́ ọ́ ẹ jẹ́ àpàdé ní bàdìrì wọ́n sì ti mújọ́ Allahu Akbar àwọn ọmọ ogun kẹfìrí pọ̀lú àwọn ọmọ ogun mùsùlùmí lọ Abubakar ní àwọn bá sùn ní ibì tí ó jìnnà sí eréta bàdìrì táwọn bá jí báyìí àwọn kan rí ànábì náà ànábì sá ń tẹ́wọ́ máa bá tún sọ táwọn bá tún jí àwọn tó ń bá lọ́sà tẹ́wọ́ arákùnrin yóò sùn wá wọ́n lọ tẹ́wọ́ débi pé àbáyá tó dàbúra lẹ́yìn báyìí ó sì bọ́lẹ̀ ó sà tẹ́wọ́ àwọn tó jí àwọn fẹ́ ká ṣùgbọ́n àwọn tó bá tó ṣe kíni ó sà tẹ́wọ́ ẹ̀ máa yá ọlọ́ọ̀bá ní ṣẹ́ṣẹ́gí fún ọ̀bọ̀kùn ọlọ́ọ̀bá ní lálẹ́ ẹjọ́ yẹn ìrẹ́ ànábì ìwọ àtàwọn ìjọ rẹ tẹ́ ń wá ìsìgáàtà tẹ́ ń wá gbàmígbàmí wá sọ́dọ̀ èmi ọlọ́run ipe kí n gbà yín lọ́wọ́ àwọn ọ̀tá fásitẹ̀já àbàlàkùn bẹ́ẹ̀ ṣe wá gbàmígbàmí wá sọ́dọ̀ èmi ọlọ́run fásitẹ̀já àbàlàkùn mọ́ dá ayé lóhùn lálẹ́ ẹjọ́ náà alẹ́ mú mi dúkùn ẹgbẹ̀rún màláìka ni mo sọ̀kalẹ̀ fún yín ẹ̀yọ́ màyá mi kí ló sọ ẹgbẹ̀rún màláìka kalẹ̀ kí ló sọ kalẹ̀ <laughs> àdúrà ni ọlọ́run wọn sọ fún àdébì pé ṣe é rántí eléyìí náà ń jẹ́ èsì ọ̀rọ̀ fún gbogbo àwọn alùtàríkà tí wọ́n máa ń sọ pé ṣì gáàsà òun náà yóò wà nínú gbàgbọ́ àwọn táwọn fi ń súnmọ́ lọ òun ni ká máa wá gbàmígbàmí lọ́dọ̀ ṣéwù tó ti kú yá ṣeéwù yá ṣeéwù ṣeéwù báwo ọlọ́ni wàlá tẹ̀dọ̀ wọn máa láyé àhàdá ọlọ́ni ẹ̀ má pẹ̀lú omi mọ́mi nínú nàbí ọjọ́ òun nàmí dún nílá àwọn tẹ́ ń pè tí èso ọlọ́ ìbáàdùn àmúṣá àlùkùn ọlọ́run lé ẹrú mi bíi tiyín làwọn náà o ẹ má pè wọn o ìbúra tí láàkì dà yìí ìgbàgbọ́ yẹn bùrọ̀ tiri sí jáde ní àṣì ìgbò nìyẹn dé láyé owó rẹ̀ àbí láyé ọ̀sán òrà fáà wọ́n kàn kó àwọn àgbélẹ̀rọ ẹ̀sìn wá fún wa ń bí àwọn bàbá wọn fásẹ́ rí wọn kó tẹ̀sùn bá káàkiri. ìsìgáàdà láàyè ìsìgáàdà ìlà bìlà tẹ́ẹ̀ bá fẹ́ ṣe ìsìgáàdà aláàbẹ̀kan kò sí lọ́kàn ṣẹ́wọ̀n pẹ̀lú ìsìgáàdà àwọn abẹ́lẹ̀ ọmọ ṣẹ́wọ̀n náà ni wọ́n lọ́kàn ṣèṣègì fún rọ̀bàkùn nígbà tẹ́ ẹ wá gbàmígbàmí ni wọ́n pè ní ìsìgáàdà rọ̀bàkùn ọlọ́run ní nàbí ìyẹ̀kùn ọlọ́run ní wàlí ìyẹ̀kùn ó ní lọ́bàkùn gbàtẹ́ wọ́n gbàmígbàmí wá sọ́dọ̀ èmi ọlọ́fẹ́ ṣèṣègì àgbàlẹ̀kùn ọba yìí sì dáyé lóhùn á lè mú mi dúkùn bíi alẹ́fẹ́ mi nàlùmọ́lá àyíká bẹ́ẹ̀ ni sàdúrà báyìí mo lè so ìgbẹ́rùn màláìka kalẹ̀ àwọn ni wọ́n ń jà kí sẹ́yìn wọ́n sì wíìn àbí wọ́n wíìn ìjàmbá wọ́n wíìn nígbà tí ìṣòro dé tọ́ta tọ́ta tọ́ta dé kí lóò ṣe àdúrà kẹ́lẹ́ bá níbi wàá wọlé ọ lọ́lẹ̀ wọ aṣọ àbíjà ó lè wọ bàtẹ́ ó lè wọ ẹgbẹ́rí ọdẹ wọ́n wọ́n sùn kan mẹ́sẹ̀ sùn kan mẹ́rí wọ́n wọ́n pọ̀ fọ̀ wọ́n mẹ́kọ́ nú gbá ìsìláàmù yìí táwọn ń ṣe lẹ́yìn bá wọn àá lè tún ṣe àti lukufuru mọ́ iman ibi tá a dúró léde ní pẹ̀lú yọ̀ǹda ọlọ́ tó bá wá di lóṣù tí ń bọ̀ kọ́lọ́ mọ́sàájá máa bẹ̀ á tẹ̀síwájú lérí àwọn májẹ̀mú wo làdúrà fi máa gbà àwọn nǹkan wọn ní ẹ̀já dùn ọgbà àwọn àdúrà tá a lè máa ṣe gan-an á ṣàlàyé rẹ̀ wọ́n bẹ̀ lọ́n kọ́lọ́ mọ́sàájá gùn lẹ́bi dùgbà náà lọ àtọkùnrin wa tóbìnrin wa ọlọ́mọṣà jáde wa wọ́gbà ọlọ́mọṣà ìsànú wa mọ́jẹ́ kó ọ̀tá ọkà wa ọlọ́run gbogbo àwọn ọ̀tá ibi wọ́n sápá wọn sí pátá wọ́n mọ iye wọn ọlọ́mọdé ipa àwọn kẹ́ni kọ̀ọ̀kan wa abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọṣà sínà fún wa àwọn tọ́lọ́mọ ti gbéga láàrin wa ọlọ́mọdé àwọn padà sẹ́yìn àwọn tí wọn ò tí ì ga ọlọ́mọdé àwọn náà ò ga gbogbo àwọn tá a ti rí kan ṣe ọlọ́mọṣà sínà fáwa náà gbogbo ilé tí wọ́n gbogbo létí ò ṣe ìbànújẹ́ wa ọlọ́mọsà bá a fìdùnnú síbẹ̀ gbogbo létí tí wàá tó ọlọ́mọjọ tó dàrú ma subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.